tó ń sọ yìí o kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá ẹni bá máa gba kọ́bọ̀ àgbà kóńdó ni ah, ah, bẹ̀tà tí wọ́n ń béèrè mọ́ làágùn kí n tó rí ni ah, tí wọ́n náà bá dẹ̀ máa gbarú owó ẹ̀ padà lọ́ mi wàá wàá ṣe gan ni o àwọn èèyàn abẹ kẹ́dùn o ẹ eh, wọ́n máa gbọ́rọ̀ gbé ẹnu lé. tó tó bá òun ni. ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ o. ṣé torí mo wá fẹ́ tọrọ bẹ̀tà lọ́wọ́ iná lẹ́sẹ̀ wá ní n wọlé. ok kò tó torí kò tó torí irọ́ o bá mọ̀ pé kò jẹ́ ká wọlé. mi ò lé mi ò wọlé àmọ́ yìí ní pẹ́ ẹ ò ní pẹ́. òun lè gbọ́n. Ah, máa bọ̀ máa bọ̀ máa bọ̀. <laughs> Ah, ah, ẹ dákun ẹ ṣe mi jọ ọmọ kàtàǹgà kí la fẹ́ pẹ́ fún àgbẹ̀ tó bá pẹ́ lóko fẹ́ jí fún ẹgbẹ́ ìwà ni àákàn lọ pa àdéhùn pa ló bá tán. ni yóò mọ dùn dùn ẹ dákun ẹ fi mí lẹ ìjọ lórí ibẹ̀ táwọn ọ̀rẹ́ mọ̀ ní kí ló yẹ mọ wọlé iṣẹ́ <laughs> ẹ̀ lè mi ò ní hàn ẹkẹ má bọ má jẹ kó pẹ. ẹ rọra jọ̀ọ́ rárá yóò mọ gbọ̀ngbọ̀n wèrè nu. tó bá ti kan ojú kan báyìí èèyàn gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run má bọ̀ má bọ̀ má bọ̀. àwọn eléré ibu ara lé sọ́ọ̀sì ní ẹ sáàlì sùúrù. jẹ́ àlọ́. ẹ wá egbò ń gbogbo wèrè náà bájá bá ń sinwi ó yẹ ó olówó ẹ o ẹni tó bá ń wẹ́gbẹ́ yóò dọ́run òun la fọ̀rọ̀ ẹgbẹ́ ìṣe wọn ò lè wá lajú mi kalẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ṣé bàbá ń ṣẹgbẹ́ ṣébi ká má mọ̀ ọ̀bá ara wa ni ẹ dákun ẹ jẹ́ orí ó pé o. kò fò sí ọ̀rọ̀ kan lóun sọ ń gbòòrò ẹnu kì í sí ọ̀rọ̀ rárá kí ló dé ló ṣàṣẹ dáyé ni àwa náà ti ń ṣẹgbẹ́ tó jọ mẹ́ta o kò síbi tí wọ́n ti máa pẹgbẹ́ lẹ́ẹ̀mejì kọ́pọ́ ẹ̀ẹ̀mejì kọ́pọ́. ẹ kí ló dé tó wà yọgi dání. kí ni fi ṣe o. kó o lọ fi lu àwọn ìyálàjẹ ẹ̀ pa lé ni. sẹ́yìn gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. ẹ dákun sọ̀rọ̀ tó yẹ kó mọ tẹnu olórí jáde rè olórí olórí ọbọ ìṣ ṣé torí mo ti wáá jó lórí báyìí mi ò lè sòtọ́ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ ò tọ́ sí mi lẹ́nu àbí. wọ́n kéré sí nọ́mbà ṣe bí wọléwọ̀de la pè yín méjèèjì ó ṣe jẹ́ yín méjèèjì tẹ́ ẹ dá ẹgbẹ́ jọ náà lẹ fẹ́ tú ẹgbẹ́ ká. sáàtì wàá tú ká báyìí kí ni kí lórí rẹ fẹ́ bọ́ rẹ̀ lọ́rùn rẹ sí ewo ń gbọ̀ràn mi dẹ lẹ́rù tá a bá dàrú ẹ wá dàrú àbẹ̀wò tẹ́ a bá mọ̀rọ̀ dá sí ẹ̀sìn gbẹ́nu dákẹ́ ìrẹ́jẹ lèmi ọ̀fẹ́ ibi sì wulẹ̀ ọmọ ìfẹ́ ìrẹ́jẹ sálẹ̀dì ah, òótọ́ mọ̀ ń bọ́ sọ kọ́ gbọ́ kò sí mú lóní kò sí kán máa pẹgbẹ́ lẹ́ẹ̀mejì ọ̀pọ̀ ni mo sọ bọ́n bá ti lè pẹgbẹ́ tí wọ́n ti pẹgbẹ́ lẹ́ẹ̀kan yẹ́misí ló tún kù ẹni tí ó bá ti pé yẹ́misí tẹ́ńtẹ́ bọ̀ ni. èmi ṣe àlejò àbí. ẹ kí wọn ni ọ ìbága ni ojókòó lé ìwọ ọkọ rẹ lórí ẹgbẹ́ ó bá sì wo jóore yóò bá ti jóore alala ńlála. mo ṣe campaign dagbolé yín rí àbí. àdànà. kò sí wàhálà. kẹ̀kẹ́ tẹra mọ́. ẹ mi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ lọ́sàn-án mi ò dẹ̀ ráyè àròyìn ṣe ti gbọ́ ṣé èèyàn kankan wà tó lọ́rọ̀ gidi tó fẹ́ sọ ká tó mú pàdé ìwà sópin. ẹ dákun o kí la ti ń sọ látàárọ̀ ṣé kì í sọ̀rọ̀. kí lẹ ń sọ. ọ̀rọ̀ la ti ń sọ ṣáà tọ lọ ni ọ̀rọ̀ gidi la ti ń sọ látàárọ̀. òjì ló ń sọ. òjì. bọ́ ọ bá fẹ́ gbọ́ òjì òjì gidi ló ń sọ. òjì ọ̀lọ́ lèmi ń sọ látàárọ̀. bẹ́ẹ̀ni ọ̀là rẹ̀. ń bẹ lára náà. ó ìwọ gan ló yẹ kọ́mọkùnrin lọ́mọ

kí n mọ yọ ó ti dẹnu kọlẹ̀ síbẹ̀ ṣé ká filẹ̀ sùkò bóyá kí n filẹ̀ kó mi lè sí ọmọ tí kìlẹ̀ padà. àmọ́ mọ́ bẹ̀ tá rọra ṣe máa pọ̀rọ̀. kò gbèrègbè. ó lórí. owó rẹ nǹkan. olórí báwo lẹ ṣe mọ ń ṣe báyìí ṣebí méjì mo dá lọ́sẹ̀ tó kọjá ṣé ẹ̀wọ̀n níbi ọwọ́ yín ni. sórí ò burú ó ah. ṣe wá bàjẹ́ ọ̀rọ̀ báyìí ó ní làákàyè o kémi wo núwèé ọwọ́ mi mo ti dájọ́ jẹ́ mo ti dájọ́ èwo lẹ wo olúwẹ̀ ọwọ́ yìí sójú ń dìyà rẹ̀ ẹjọ́ orí ọmọ pé inú ẹgbẹ́ yìí ẹ dákun wa ìyàwó ọ̀dẹ́kun owó tí ń kò jẹ. ń gbọ́dọ̀ àwọn tó ń wọnú ẹgbẹ́ wọn àwọn tí ìdè àbí ta ní ń jọ́dẹ́kù. sára yín ọ̀fà. ta ni. táwọn ni. balinga. ìwọ mò ń bá wí. èmi. Hmm. kò fò sí ọ̀rẹ́ ó síìkì gan-an tí èsèré. ara yín fà ẹ gbádùn ọrìọ ọrìọ tí èsèré. ẹ kú pàdé o. wo àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ bàbá ní kú pàdé ńkọ́ mo ní bàbá ní kú pàdé ńkọ́ kò fò sí àsìkò táwọn àwọn ọmọ ẹgbẹ́ gidi àtàtà àwọn wòsíwòsí rèé o àwọn abánidájọ́ kí ló dé ganan táàtì wájú kò kalẹ̀ mí tá a tọ́sẹ̀ lẹ̀ ajínọ̀sẹ̀ tí jẹun ajígbọ́n ni kí aládé ná tẹ́lẹ̀gbẹ́mẹgbẹ́ o. wọ́n kéré bàbá pabuké ni ká pabuké èwo ni ká pẹ́ àǹtí tẹ́yìn dùn kí ni mo ra ń gbà rẹ̀ gan tí wọn ò sanwó. kí n pọ́ ni kí pọ́sìtì lọ́ra ń gbà mí kó o lè mówó ẹ̀wà kíá ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ó tó. Ah! ẹ̀yin méjèèjì ẹ fi sùúrù sí i ṣe ti gbọ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ àmọ́ ẹja parí ìpàdé náà owó àjọ rẹ̀ ń kọ́. kí ló lè mọ́ dáhùn ẹ gbà mí sóun jókòó lẹ́kọ̀ọ́ ni. mo tọ̀ sára ni. kọ́sọ̀ ah, blọ̀nsọ̀ ó ti fìdí kò nígbà tó ọmọ pò ní gbà kí lọ lọ sí bẹ́ẹ̀ ọba ní gbèyè lọ gbàlàǹgbà fífọ́ ah wọ́n ti tó fún kẹ́kẹ́ù kẹ́kẹ́ù sọ́rí buru. ò burú ìwọ òṣìṣẹ́ tó àti tẹ́ nínú ẹgbẹ́ yìí sì wọ̀ ọmọ pẹ́. wọ́n mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bí eléri bú ọ̀rọ̀ ṣé mo dá mo dá tiẹ̀ sọ̀rọ̀ mi ni. ọ̀yà wa ètùtù tó tó tẹ̀ nínú ẹgbẹ́ yìí wọ́n sì wọ̀ ọ́ wọ́n wọ̀ gidi gan ni wọ́n mọ̀ sọ̀rọ̀ eléri bú ọ̀rọ̀ ọ̀rọ̀ ni kò kò sì sọ̀rọ̀ tó. mo dàdọ̀ sẹ́ni mi ò rí rẹ̀. ọlọ́yin mọ̀ náà mi ọlọ́yin mọ̀ náà mi. ó tó eléri bú ẹ bá mi mú ẹ sì bá mi mú ẹ filẹ̀ filẹ̀ àtẹwọ́ nínú bì. eléri bú ni ọ́. Ah, ẹ kúlé bá mi ẹ bí n bá kú lé ńkọ́ mo ní bí n bá kú lé ṣé kí n kú títì ni àbí kí n kú sínú oko àbí n kú sójú ọ̀nà ah, ah. àmọ́ ńgbà tó rìnrìn méré sì gbé àlùsẹ̀ wà lọ́lá tó rọ ẹ̀tọ́ wa ń wọlé bọ̀ lóru yìí ṣé ìwọ ọmọ pé jàkùmọ̀ kí n rìn di ọ̀sán ẹni abíire rìn wò ni bọ́ọ̀ bá tiẹ̀ wá ro gbogbo oyún ṣé o mọ̀ pé ọ lágbàlagbà ń lé tọ́ dànù oúnjẹ fún kódà. ẹ má bínú bá mi àwọn wèrè tajọ ń ṣẹgbẹ́ má bọ̀rẹ̀ jẹ́ náà fẹjọ́ burúkú dá mi dúró. ìgbà wo lọ̀rẹ́ ò ní bàjẹ́ ìgbà wo lọ̀rẹ́ ò ní dànù tí ò ní pin ìkìn nígbà tó jẹ́ wípé ẹgbẹ́ mẹ́rẹ̀ ṣègbè àlòsí ẹ̀wà tẹ́ ń ṣe káàkiri ni irú ìròǹbòrùn ni ọkàn ògbé kan bí òwú jàǹgbó ni mo sì ké tó tó tó tó tó mo wí tèmi fún ọ tó ń bọ̀ ọba ya ó jókòó kọ̀rọ̀ bìkan máa rántí gbogbo ọ̀rọ̀ mi pé bàbá yìí sì sọ tó pé kí n má rìnrìn kùnrin ṣé mo wá rìnrìn ranù lọ ni mo ṣáà ti ṣàlàyé fún yín pẹ́gbẹ́ ni mo ti pẹ́. ó rìnrìn ranù lọ oṣooṣì lọ ni látòrọ ah, ẹ wo ẹ̀yin ìbọn náà lé torí ebi ti fẹ́ lu èmi pamúrì ìjókòó látòrọ̀ gbé oyọ́nu kó gbé kaná àtomi ọbẹ̀ kó wá wọ́ ẹ̀yìn ẹ̀bà tí ń bẹ nínú ké tí mo jẹ kù lọ́sàn-án ó bá ń bò sórí ẹ̀ kó gbóná lálálá. ọjẹ́ rọra rọra kọ́ ọ má fẹnu gbálẹ̀kùn bọ́ fẹnu gbálẹ̀kùn gbogbo àwọn wèrè tí ń pè ọ́ ń ta ẹnu rí ọ̀gá sọ̀bọ̀ lọ́ba wọ́n láwọn ò rí ọmọ èdè bàbá jẹ́ o tó nídìí ní ń dà o ọ̀rọ̀ mi kó má dojú o. pẹ́rẹ́ kò sóṣì. pẹ́rẹ́ kò sóṣì. ara wọn lò sí wà ó bọ́dà mi. ìdáhùn yìí ló máa ń jẹ́ kí n máa mọ̀ pé ara wọn gangan lò sí wà lóòótọ́ ṣe kánikádàrá lọ ṣe bó ṣe yẹ kó ṣe gangan ni ìyàwó bàbá rẹ̀ dídùn lọ ẹ̀kẹ́ yìí jẹ́. bẹ́ẹ̀ mo sọ fún yín ah, ah, ṣe rí òkè mẹ́sìn iwájú yín méjèèjì yìí ah, pẹ̀lú nǹkan tẹ kó yìí kánípójú ṣe dá kíní àwọn méjì ìlú ni màá ti jòkan lẹ́gbẹ̀ẹ́ màá gbẹnu sí kejì màá máa fà á lẹ́gbẹ̀ẹ́gbẹ̀. <laughs> agolo. ẹ ọkùnrin yẹn. kí ni nǹkan tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ rà. rà kẹ́ ẹ̀ ṣé ilé ìtara yín fèmí ni ọ̀dọ́ mọ̀lẹ́bí lèmi àti rà yín gbogbo ìta kan ń ṣe mí kàn wò pé kàkàn fi ṣeré ọmọdé eré bojúbojú so tó bá yá màá dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí àákàn máa àákàn hmm, máa lára wa bí oyin. kò ní dáa fún. àmì jésù ah, ah, ah, aṣọ òfò aṣọ àdánù aṣọ àìríṣe aṣọ àìríjẹ aṣọ àìrímu kò ní dáa fẹ́mi. wá sórí rẹ ò burú sá. kí lè rí. wọ́n ń dìyẹn nìfà kí wàá ti ta ni mo lára yín. yóò. dákùjọ ṣé mo jẹ́ tọ́ntọ̀n ni. ibì kan lèèyàn ti bọ̀. wọ́n bá tiẹ̀ wá ń pe gbogbo ẹran tó níwò ṣé bí ìgbín bíi tiyín wà ni níwò tó ò ní nǹkan kan tó ò jẹ́ nǹkan kan tó ò lówó kankan lọ́wọ́ ẹ́ olórí ibú ara ẹ tó gùn lọ́rùn bí ìgò magi jọ iṣẹ́ wo ń bá bá rẹ gan ṣe pàápàá ìwọ bíríkìlẹ̀yà lásán lásán ẹ́ ó wá ní kémi àti ẹ kájọ mọ lára kájọ mọ ṣe kiri kan kájọ mọ ṣe kiri kan kiri kan níwọ kiri kan tó dàbí èkúté ṣọ́ọ̀ṣì. Ah, wá o wá o kí kí ewo ní gbogbo gbogbo kí ló ń ṣe àdé nítorí pé àkànwó pé ok pé ká bó ṣe wà yìí o káyé máa lọ polúkúrú muṣu kí gbogbo omi tó yẹ ká bẹ́ẹ̀ fi ọ́ìlì sí lubricant oil ká máa bẹ́ẹ̀ fi sí ojú necessary thing ó wá ń ṣe rádaràda kí ló ń ṣe ṣé ìwọ wà lára àwọn obìnrin àsìkò tó ń sọ ni àbí bó fifty la fi bẹ́ẹ̀ mo sọ pé every friday ni date ọ̀tún yẹ táìmù ẹ̀ ń yẹ kí ló ń ṣe wá ń ṣe bíi bíi bíi kíni kí ló wá ń ṣe rádaràda. níyàn àmọ́ mọ́nà. bẹ́ẹ̀ mo sọ fún ẹ má wá ṣe kíni tọ̀dọ̀ ẹ lè gbẹnu sókè díẹ̀ o. ẹ kò sí wàhálà ẹ mọ̀ pé general tiẹ̀ ṣó ti yẹ yín kó dẹ́ẹ̀dì ń tèmi wá gba báyìí sinimá òfò sinimá ọ̀ràn tẹ́ ẹ̀ ń wò fifty naira lọ́mọ wò ṣó ti gbọ́. ní sùúrù kí ló ń ṣe ẹ sórí tọ̀dọ̀ ẹ̀mí nílò nílò kò máa ṣe à private ni màá lò bùtẹ̀ jẹ́ kan jẹ́ kí n débẹ̀ wò màá dẹ̀ fi nǹkan sórí tọ̀dọ̀ yìí. ìwọ ọmọkùnrin ọmọ tó wẹ̀rẹ̀. lórí kankan máa ṣe eré ọmọdé eré gbadigbadi gbadigbadi. mo ní ọ̀rọ̀ ọmọ lọ jẹ́jẹ́ báyìí. àlọ́ lè lè bẹ́ẹ̀ tàyé kankan tí ó. ayé òfò ló ṣe lórí ibu. Ah! àwọn ọmọ better life ní ìtajà rẹ̀ abalájọ tí gbogbo àwọn obìnrin àdúgbò yìí tá a fi jọ àwọn ọkùnrin lójú. ẹ ọ ọ ọ dájúdájú kíní rẹ ó ti làdẹ yìí. kò bá àlàdé wájú kí n tiẹ̀ ń bẹ̀ kí n tu ọ dákun dọ́tòrí ọlọ́run tí wọ́n bá kárù rẹ̀ mọ́ mi lórí rírò pé àwọn èèyàn sọ ná. àwọn kì mí kú oríire ni bígbà tí ah. mo bá fi sà ni. wàhálà àwọn ò pọ̀ ni ah. ikú lè rí ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kásẹ̀ ló ni kìbásán ò lówó lọ́wọ́ tún lẹ́rù lọ sọ́ni tó bá tẹ̀ jẹ́ pé ti olówó nìkan lọ́ba sọ ni mo ti ẹ̀ gbọ́ tẹ̀yìn sọmọ tẹ́lẹ̀rù àwọn tí wọ́n jẹ́ ìyá yín gan tí ẹrù tiwa tó bá bọ́ọ̀sì sí wọn lára báyìí wọ́n mọ̀ pariwo ooo oh, ooo oh, oh, lèmi náà mọ̀ pariwo ẹ̀sàmì gánjà ẹ̀sàmì gánjà kíni tí gbogbo ẹ̀ ó bọ́ọ̀sì papọ̀ mọ́ra. àwọn ìyá rẹ fẹ́ ké ni ìgbélówù wọn ké wo mọ̀jẹ̀ ń tàn bàbá ńlá bàbá yìí tó bá tẹ́rù sírò ọjà tí bàbá yìí orí wọn pa ni àjà tí n bá kọ́ wọn style kan tí mo gbé style wọlé táì tí ọmọ wa kan ṣe ń jọ sí tí n bá papò wọ́n mọ̀ sí stop. ẹ́ eh? stop ah. stop stop stop láì ṣe last man. Oh. Ah, mm-hmm. sọ́ọ́rí ẹ eh, wo jẹ́ sọ kíní kan fún ọ sọ ma pé size by size ni. iná ló já fi pákéjì kun. ọ̀rọ̀ rẹ sẹ́ẹ̀ yé mi ni sọ́ọ́rí tó bá jẹ́ pé yìí lọ fẹ́ sọ sọ́ọ́rí àmọ́mọ́ ní tiwájú ọlọ́run fi kẹ tẹ̀yìn ó tún dáa jù ọ lọ ẹ tọ́kàn ní kẹ́ ẹ sáré ìdíje gan yóò là ọ. ta ni. bẹ́ẹ̀ ta ni sì tajà rẹ̀ fún wa. kí ló gbé. ẹ àwọn ọjà tá à ń béèrè lọ́wọ́ yín tẹ̀yìn fi pákéjì sí i. ee eh? better life ẹ ah. pé ayé rẹ lè bẹ́tà ni. ayé ẹ ti run ni ayé ẹran ayé rẹ ọbẹ tà kankan ah. ayé ẹ ti bàjẹ́ bẹ́tà láìfù ọ̀rọ̀ yìí ọ̀gbọ́dọ̀ dọ̀la. ẹ ṣé tọ́ gbé tọ́dọ̀ tiẹ̀ wá. ṣé ọ̀rẹ́ o mo rò para rí òyà ọdọ ta ni dákun ọlọba nǹkan tó bá kàn jáde kó kó kó yé dáadáa sọ lẹ́nu. o ah, ti ẹ sọrí àwa ò ní lè lọ àwọn tí ẹ máa ń papọ̀ fún un sọmọ pé gbogbo nǹkan ló ní bó ti yẹ kó lọ kí ni èmi ò ráyè. àwọn pákéjì ìṣerú iṣẹ́ tí wọ́n ti wọ́n lámà ní kó wa lọ ṣe bá ṣe tán á padà fàbọ̀ sínú ilé. ṣé pé àwa ṣé pé ọ ṣe style ah. alápapọ̀. tí a ti ṣe. Ah. <laughs> nígbà tí èèyàn la búrẹ́dì tó kéré sí. àwọn máa ń dọ́sibítù bọ̀ o lẹ́yìn tẹ́yìn tí wà lọ́kọ̀ọ́jú sájà báyìí tẹ́mi ọkọ̀ yàn ajá o nítorí wọn á ní kọ̀yàn ajá lásán máa tán ní í ṣe tí máa jókòó lè pẹ́ báyìí tí mo pa ah! kọ́ tó dé ti lárẹ́fù tí mo kò tí làlúlẹ̀ tí sísí mo kò lẹ́nu báyìí. ọkùnrin ọkùnrin eh. <laughs> eh. kòkòtẹ́rì kòkòtẹ́rì kòkòtẹ́rì. èmi ò fẹ́ kéèyàn máa lọ kòkòtẹ́rì. wò ó kò yé wọn yóò yé ọ lọ́la àmọ́ mọ̀ kò yé ọ yọ màmá yé ọ lọ́la mo fi ọ́ sílé ẹ̀kọ́ sí ọwọ́ ọkọ̀ ọkọ̀ sí ọwọ́ mo fi ọ́ sílé ìwé kọ́ kàwé kọ́ yanjú ọ̀ọ́kà ẹ kí ló dé wọ́n sì ń pa láàárọ̀ ọ̀ọ́dá wọn lóhùn kí ni ìṣòro tó o ní gangan náà mo fẹ́ mọ̀ ṣé rí bójú ọba tó lè ṣe ojú ọmọ atara gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ tó ń ṣe káàkiri yìí ṣé ọ̀ràn ti pé àìsàn kò gbóògùn bẹ́ńtà ni bọ́ ọba mọ́mà kan mi léyìn ọ̀kan torí tèmi nìkan ni ó dàbọ̀ bá máa ṣẹlẹ̀ dákun mo máa ń bí ni. ẹni jẹ tẹ̀tẹ̀ lára ń fò ló ṣe èwo ò ṣe nǹkan kan ńlọ sá wọlé jẹ̀nàjẹ̀nà ńlọ gba eh, balùwẹ̀ lọ tọ́lọ́ bomi àgẹ́bí ẹni tí ń sàlùwàlá bọ́ọ̀ bá ṣe nǹkan kan ṣé ìtọ̀ ló pọ̀n délé tó tó tó fi ń sáré jẹ̀nàjẹ̀nà báwọn. ṣé wàá ń sọ mi ni. ẹ wo wọn sọ torí wọ nìkan mo ní. n ò bìkan mi pamọ́ síbìkan. Kíyá rẹ ọ ka àbùkù sí mi lọ́rùn pé n ò rí ọ tọ́jú. Dákun torí Ọlọ́run obá, bó o bẹ̀rù orí ara bẹ̀rù àwọn gbọ́mọgbọ́mọ agbénisówó tí ń bẹ ń gboro. Wọ́n tì ọ lọ, wọ́n fi ọ sóògùn owó. Wọ́n ọ ní àmọ́ Mo ọ ní Dákun torí Ọlọ́run, ṣe ti jẹun. èmi ò dúró dè ọ́ ó mọ̀ pé ń gbé ibi ó bá lù mí pamọ́ nulẹ̀ ìwọ lèmi ó máa retí látìgbà tó ti lọ èmi ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. nǹkan téèyàn ṣe tí mi mi ò fi dùn gbogbo nǹkan lẹ́mu sọ lẹ́mu sọ̀rọ̀ àwọn àsọtán ọ̀rọ̀ téèyàn ni. ó ṣe kí wọ́n gbàdúrà fọlọ́run ni kó sọ àyà rẹ̀ di pẹlẹbẹ kó sọ ẹ̀yìn ẹ̀ di wóró kó má ní nǹkan kan wájú kó má ní lẹ́yìn torí gbogbo fúlẹ́ńgé fúlẹ́ńgé òfò tí ń yí káàkiri náà ní ń gùn ọmọdé ń gún yàn inú rẹ̀ ń dùn ọmọ tí ó lè okó ń lé àwọn òbí ẹ̀ ló kó sẹ́yìn. àmọ́ ọmọ bẹ̀tà àmọ́ ọmọ bẹ̀tà ooo àmọ́ ọmọ bẹ̀tà ojúlóge ọmọlólo arẹwà obìnrin àmọ́ ọmọ bẹ̀tà àmọ́ ọmọ bẹ̀tà ooo. òun ló lọ sí ogun bíbá yìí down down kan lè òun ló dé ogun bẹ́ẹ̀. sọ ló bẹ̀rẹ̀ látọ̀hún yẹn. dé ogun bíbá mi. ló dé sáyé lọ́run. Ah, ilẹ̀ yìí dẹ̀ ó máa da fún nǹkan tá a fẹ́ lò fún un gbogbo sáà di ìbàyí kọ́. àti bíbá ló ti bẹ̀rẹ̀. ó máa da fún nǹkan tá a fẹ́ lò fún un bọ̀ kíní kan lè máa ṣe fún mi ah. ẹ máa fún mi bí ọ̀sẹ̀ kan ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n wo síwájú sí i ah. àmọ́ láti máa wá máa wò ó tó fẹ́ sanwó ẹ wò èmi sì mọ̀ pé ilẹ̀ ilẹ̀ tó máa wúlò fún yìí because irú ilẹ̀ tẹ́ ń wò yìí ilẹ̀ tó fẹ́ pé ilẹ̀ ọlọ́ràá tó fẹ́ pé ó wà òkè ní àwọn èèyàn máa ń dùn gan ọ́ ti kékeré irú ilẹ̀ ibà yìí kò yé yín ah, ilẹ̀ ibà máa wúlò fún nǹkan tẹ́ bá fẹ́ lò fún ni ó máa wúlò ṣùgbọ́n ah, ẹni tó ní ilẹ̀ mo ti fẹ́nu yẹran sọ́bẹ̀ fún gidi gan bó ṣe wáyé mo ti fẹ́nu yẹran sọ́bẹ̀ fún pé eh. òyìn ní a máa gba owó lè ní fún. ìyẹn ò ń ṣe problem tẹ bá fẹ́ gba part payment gan lọ́la owó available òye ìyẹn owó kọ́ ni problem yìí you understand owó is readily available. ṣe bó ń lẹ ló bẹ̀rẹ̀ látọ̀kan yẹn. ó ní à gbogbo wájú lọ́yìn yẹn ti ra òun yẹn ṣùgbọ́n eh. ibi báyìí ibi báyìí àti ibi ọ̀hún yẹn. láti di kinní táwọn lọ ó bẹ̀rẹ̀ sí ibẹ̀ náà ó dẹ̀ ọ̀nà road network ẹ̀ dẹ̀ make sense. ẹ rí pé nǹkan gidi lẹ ra ọlọ́ọ̀. ó ní nǹkan kan máa ṣe fún mi o. kí tún nìyẹn. ẹ máa bá mi gẹ́ẹ̀tì àwọn carpenters mo ní di carpenter àbáwọn tó máa ń ṣe lórí ilẹ̀ i need to keep this place busy oh, ó dẹ̀ oh. jẹ́ àwọn tó máa máa lo fún any time lọ́rẹ̀. ìyẹn ti ṣeé ṣe nǹkan kékeré nìyẹn ìyẹn ṣeé ṣe the hotel mo ní kí bá mi make reservation kan. Oh, ẹ wo hotel nǹkan kékeré hotel ti wà nílẹ̀ kẹ́kọ̀ọ́ mú ah! ẹ láì kí owó ṣá ah, ẹ má wọrí a máa jẹjẹ kí n kọ́kọ́ ìjà máa fi lóta bá jẹ́ ìyá àtọwọ́ ìjọba ọ̀tá ẹ̀ mm-hmm. láàrin mi àti yín mm. ayékáyé wà lù yìí ah. ah. ayé gan mi o. ayékáyé kẹ àwọn ò jayékáyé ayé burú jáì gan làwa ń jẹ mm. àwa máa ń jayé bí bàtà àwọn olóyè tí wọ́n ń jayé ni àwa gan ni wọ́n máa ń kọrin fún pé à ń jayé lóko bí àwọn ìjòyè ni ó. Eh, ah, Alábí baraka paṣọ wá sílá. bẹ̀dá kìí ṣe ẹ jẹ́ kí mi náà kó wájú ọ̀yin kájọ wọn ajá yìnyín nàìjíríà ìgbà ni má kú gan òní kú tẹ́lẹ̀ nígbà ah, ah, tó yẹ pé ẹ ti fẹ́ da lè ṣe ẹlẹ̀ sí lu wa so kí gbogbo ẹ kàn máa lọ bó ṣe yẹ kó lọ ni. Ah, no no ẹ má get it wrong o èmi kọ́ ni mo fẹ́ gbé iléeṣẹ́ wá sí ìlú yìí o àwọn company tó fẹ́ gbé iléeṣẹ́ wá ni wọ́n ní kí wọ́n bá wọn wo bíbáyìí kí wọ́n lè mọ̀ bí yóò suit nǹkan táwọn fẹ́ ṣe tí wọ́n bá dẹ̀ dálẹ̀ tán gbogbo yín náà lè máa jàǹfààní ẹ̀. Ah, ah, ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. <laughs> kò ní kó máa súùtù nìkan á wọ jákẹ́ẹ̀tì gan. <laughs> yóò wọ native. <laughs> Eh. àwọn ẹ̀gbọ́n ò ṣe ah, kò sí ayé fáwo fáwo mi ni lẹ́yìn jíjẹ mímu yẹ kí wọ́n fáwo. Eh? fáwo mm. bí wọn bá fáwo tó àwọn ọlọ́dẹ tí wọ́n bá rẹ́ ń tọ̀ wọn mú wọn rò pé olùwẹ̀ fẹ́ mọ̀ jà ni. apànìyàn eh, apànìyàn bẹ́ẹ̀ àwo. ayé ayé pa àwọn ah, ah hmm. Hmm. máa wọ engineer. Eh, yóò tẹ̀lé engineer yìí very stubborn oh, very oh, oh, oh proud ni oh proud ni ọmọ kàtà. Ah, ẹyin gbadigbadi ni. ẹ eh, eh, ni engineer aṣọ di ayé kìíní lọ aṣọ di fáwọn fáwọn. ayé tọ́mùlà náà ń pẹ̀lú Ah, ayé gbadigbadi. àwọn ará èkó yìí sá. ṣé ayé gbadigbadi lẹ́yìn tí wọ́n sọ di ayé fáwọn fáwọn hmm. kí ni ẹ fẹ́ kọ́ abẹ́fẹ́ rà nílùú wa yìí péyàn bá délé bọ̀ yóò rí bó fẹ́ ọ̀sọ́rọ̀ ọlọ́mọge bẹ́yàn fẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. nígbà tẹ̀ ẹnjìnìá gan mo rí wọn bó ṣe ń ṣèdí kiri wéréke wéréke. bẹ́yàn fà sọtẹ́d bẹ́yàn fẹ́ tinú ẹran kọ́là kẹ́ fẹ́ jẹ kùkúmbà gbogbo ẹ̀ ni. mi ò fẹ́ràn kògbókògbó yín o ṣẹ́ni nǹkan tó wà nílẹ̀ kó wà ní bíyàn lọ pààyàn àbá kọ́ mi child abuse. àbẹ́ àmọ́ wo ẹnjìnìá kògbókògbó kẹ̀ àwọn ọmọ tẹ́wọ̀ ẹ má fojú di wọn sẹ́ni bó ṣe wà banana ló bá yé wọn jẹ́ mm. torí pé ọ̀gẹ̀rẹ̀ táwọn èèyàn jẹ́ nínú yìí ẹlòmíì ti fi dín dòdò àwọn míì wọ́n fi ṣe ìpékeré bẹ́ẹ̀ni àti tẹlomi dàbí thyroid tí wọ́n fi múlẹ́rú báyìí tabako òpó múlẹ́rú. ibi ni ibi náà ti fa orin kan tó kọ jáde banana follow you eh. ibi náà ti mú jáde. cucumber follow you. <laughs> ok fine but um, um, ìgbà wo ló máa hápù báyìí wo lè máa fún mi nínú àwọn ọmọ tó. a ah, kò lè hápù ah, báyìí ah kò dáwọ́ ti yá ju bẹ́ẹ̀ sọ yẹn náà kàdé lọ kí wọ́n mọ́ lè bá irọ́. Ah, nígbà tí wọ́n ṣá di ẹ abẹ́ ibi kan làwọn náà ti jáde wọ́n eh. á ṣẹ̀ ṣiṣẹ́ ni. tí awo sì lè sùn lébi táwo bá rí nǹkan jẹ ló lè dé ibi tí ó. fine madam tẹ bá ti mú ilé ìtàn jẹ ká stop ọtí ah, ah, mi. ọlọ́mọ fi jẹ èèyàn síbi tó nira ìgò méjì lórí kíni kí la ti fà débi pé ká ṣẹ̀ mọ́ sọ́dọ̀ la. à ń gbàdúrà pé bóyá tẹ bẹ́ẹ̀ bá ṣe lálẹ́ ẹ̀ níwọ̀rùn rẹ̀ àbí ṣe ẹ gba kọ́ńtrà tiẹ̀ ni. irọ́ wọn fẹ́ pú mílíkì ni Ah, dáa o. báàmán. bèrè kúkọ. orú ọ̀rọ̀ palapala ò lẹ́ ń sọ ń gbòòrò ẹnu tẹ̀sánú síhún sẹ́ẹ̀ ní làákàyè ni bẹ́ẹ̀ bá ní làákàyè ẹ̀ lè yára yín lọ́pọlọ ni ẹ dákun ẹ ra fèmí lẹ̀ báyìí o. kí ni mo sọ ọ tiẹ̀ já rárá ọ wà lára àwọn tó jẹ́ kó tó jẹ́ kó máa bọ́ àwọn ọmọbìnrin lu àyè pé kò kò sẹ́ni tó jánu gbogbo yín. Ah, ẹni tá a sọ yìí ọmọ lówó lọ́wọ́ ó lówó lọ́wọ́ bí yẹpẹ ni sọ́rí tó bá rí ilẹ̀ tí ó rà sílùú wa yìí ilẹ̀ tó rà sílùú wa yìí ó lè bọ́ gbogbo mọ̀lẹ́bí yín fọ́dún mẹ́wàá. ẹ dákun sóò lẹ́gbẹ̀ẹ́ obìnrin ni ẹ gbé fún un. Ah, ah, ah, wọ àmọ́ ọmọ ọ̀rọ̀ ẹ pọ̀ jù wá ọ̀rọ̀ ẹ pọ̀ jù fàgbàlagbà níta gbangba sórí nǹkan táwa ṣe fún orí ni orí làwa ní káwa ṣe fún ẹ àbí kí ló wà nù ẹ nígbà tí yóò sí nǹkan kan gan òun ṣe tiẹ̀ fọlọ́run. bẹ́ẹ̀ni. àwa rè ìwọ náà rè ṣé nígbà tó lówó wá dé báyìí sìn ká dẹ̀ sọ pé àmọ́ ẹ mọ́ ẹni tó máa ṣèǹjì bẹ̀ta á ṣèǹjì ẹ̀ sí dọ́là fún ẹ tí gbogbo àdè máa lọ bó ṣe yẹ kó lọ wọn láàrú olúkà bẹ́ẹ̀ fún. oore rí ibú tẹ́ ẹ̀ mọ̀ sọ pé ẹ̀ ń ṣe náà nù olúwo ò ní lè rìn rìn ládùúgbò ẹ mọ̀ gbọ́n yín àmọ́mọ́ kan ni bẹ̀ta o yín àmọ́mọ́ bẹ̀ta kan àwọn àwọn mọ̀lẹ́bí yín tẹ́tí lọ rojú eléri ibu fún. àwọn àwọn náà sọ pé àsọ bẹ́ẹ̀ mo rò pé orí wọn burú àwa làwa sọ pé àmọ́mọ́ bẹ̀ta ẹ ìgbà wọn náà sọ pé àsọ bẹ́ẹ̀ àmọ́mọ́ bẹ̀ta àwa kẹ̀. àwọn àbúrò yín ni. nígbà ah! ìgbà wo làwọn àbúrò rẹ bẹ̀rẹ̀ sí rojú fò káàkiri. mo gbọ́dọ̀ má bínú àwọn àbúrò rẹ ló sọkúsọ. sẹ́ẹ̀rì yín burú ni sẹ́ẹ̀ mọ̀ pé ìgbé yín dààmú ni ẹ sì wàá múra kọ̀kọ̀kọ̀kọ̀ ẹ̀ mọ̀ ní àwọn àbúrò yín eléré ibú wo ẹ̀yin náà lẹ́lẹ́nu òfò ah, èmi ò mọ̀ pé rárá o ẹ wá wo bí hmm. èmi ò ṣe hmm? ìṣe náà eh? bẹ́ẹ̀ bá kú ni kẹ́ ẹ kú ìṣe náà ẹ lọ báyìí ló máa mọ́ o ó ti change o. Ah, ẹ ẹ ẹ kíni kan sọ sí mi lọ́kàn o èmi ti mọ ẹni tí ó sì ṣẹlẹ̀ ọmọ kò sósì ni. ẹ kí ló ṣẹlẹ̀. kò sósì ah èmi ò lè fẹ́ǹsì kò sósì o. bí wọ́n ní farabalẹ̀ jáde sọ ọ́ jẹ́ kò sósì búrẹ́dì rí ni. ẹ bẹ́ẹ̀ kò sósì lálá ọ̀hún ní àgùdà ni ní bakery kí ló ṣẹlẹ̀. kọ́ ló máa ṣàánú o. kọ́ ló ṣàánú ìwọ ọmọ wọrí tába ti gbogbo ẹ̀ ní òníyànjú wọ járí kò sósì yóò yanjú gbogbo ẹ̀ gbogbo eléyìí tí kàn ṣe tí tí tí ṣe báyìí tí kàn tí kàn ṣe báyìí. àmọ́ mọ̀ bẹ̀ tá a rọra ṣe máa pọ̀ra rẹ̀ àwọn bọ́ìsì tó ń bẹ ní ìgboro wọn ò dẹrùn. hello. ah ẹ mú kásán. hi. ẹ lẹ. wow you you are you are beautiful you look you look sweet. ẹ pé. understand as in ó rẹwà lọ́mọbìnrin. ah <laughs> ṣe pé mo rẹwà lọ́mọbìnrin. èmi ò kọ́ mọ́ tó dábàá lọ́fẹ́ kó wá bá mi. <laughs> orí mi wò ó because orí am um, mo ti wà mo ti máa wá sí àdúgbò yìí for a while mo dẹ̀ ti rí tó bí obìnrin mẹ́wàá tó máa ní kọ́ kàn mí ní méjì mi rò pé mo rí ẹyọ kọ̀ọ̀kan tó dáa tó ẹ. <laughs> ẹ dákun ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tí sàmì ò ń jẹ́ kí gbogbo ara mi mọ́ sí mi dẹ̀mẹ̀dẹ̀mẹ̀dẹ̀mẹ̀dẹ̀. <laughs> Eh, ẹ ṣe fẹ́ gbọ́ ṣe rí ká mú tẹ̀gàn kúrò ah, ẹ dá lọ́mọkùnrin ẹ dùn gidi gan lọ́mọkùnrin kò ṣèkèrè mi o ẹ̀yin gan ló yẹ kọ́ máa wí pé ẹni obìnrin kù lọ́nà tó bú sẹ́kù gbà ó ní mélèé yìí ò jálè ẹ̀ ní àsìjọkọ ẹ̀. kódà láti gba mo ti ń rìn kiri gbogbo abúlé wa yìí ò tí ì rọmọkùnrin tó dúró gandíá bíi tiyín báyìí rí oh, gbogbo àwọn ọkùnrin abúlé wa ìrọ̀tìrọ̀tì bálabàla ránran bí aṣọ ọ̀nulẹ̀ báyìí gbogbo wọn rí. jọ̀ọ́ má bínú kí lorúkọ ẹ̀. kò fọ́ sí i. Kòfósì. as in your real name. orúkọ tíyà àti bàbá mi sọ mi Kòfósì n ò fósì ló ń jẹ́ bẹ́ẹ̀. kò sí ẹni tó fósì ọ̀nà máa fósì ṣe gbogbo wa <laughs> kò sí tó fósì nù wa. ẹ dùn gan ni o ẹ ọmọkùnrin bó ti sín gbọlẹ̀ ẹ gbogbo ẹ ó dúró ó dúró péré. <laughs> you don't you don't you oh ti dey feel full package yẹn sìn. lórí pé ó ní bàbá wọn kanlẹ̀. <laughs> ni mo ṣe wá gbáradì pé sẹ́ẹ̀ ẹ wo ah, ìsàlẹ̀ àpótí mi mo kó bọ̀ tà kòfósì ah, bóòdì. Eh, ah, <laughs> ah. ọ̀dọ̀ yarí sí lòun lọ wọ́n ti ń bèrè rẹ látòrọ̀ títò lọ. lákùn fi mílẹ̀ ìyá rẹ wo ni yarí sí tó ya wèrè ni. <laughs> ẹ má bínú bá ṣe máa ń ṣe nu. èmi ní agoro. <laughs> ìwọ ni àwọn ti ní àmọ́. àmọ́ mọ̀ wáò. ẹ ṣeun ẹ bá ti ń bọ̀rọ̀ wa bọ̀. ìyàwó lè mèrè. Eh, eh. bí ìdápọ̀ bí ìdápọ̀. ó dáa sórí ẹ. yẹ kí n bẹ wá nǹkan. Ah, ilé ìmọ̀ pé ilé ìmọ̀ pé fún ní yòókù kò fún sí ìsọ̀ jẹ́ tẹ́tẹ́ ni. tiẹ̀ wà ní mọ́tò jẹ́ kí n fún. Ah, ọmọ jẹ́ tẹ́tẹ́ gan kò fún sí ló sẹ́nu síún. bíbí yà ibi ló ibi ni ibi ni ibi ni. Eh, rọra o. Eh, eh, bọ́dà mi. ta ni bọ̀dá yín ẹ máa lọ ilé ẹ̀rọ ìwé gan máa gbowó mi padà lọ́wọ́ yín o òun bọ̀dá òṣì ètò máa lọ jáde kò fóṣì bébì. Ah! ẹlẹ́dàá mi o ẹ̀dá kù wo gan mo wá gbé wáyé bẹ́ẹ̀ mú wo mo wá níbẹ̀ torí ọlọ́run eh! ètò wéwé orí ibú tí mo sì ń rò látòórọ́ ni òun bá jẹ́ mo ti sáré kó wọnú ọkàn ni tí bọ̀dá òun ti gbé mi lọ mọ́ lórí ibú ọmọ àmọ́ mọ́ mọ́ lórí ibú mọ́sàǹfààní kíní kan tó dàbí òkèlè wèrè yìí kí ah! mo jẹ gbèsè láyé mi ọ̀bùn. sí. pẹ̀lẹ́ ẹ wo ẹ mi nílé ìsìn ẹ kọjá bíbá àwọn iṣẹ́ pọ̀ nínú ilé yẹn tó yẹ kí n ṣe tó ò jẹ́ kí n ṣe. ṣiṣẹ́ ah, ah. mi ni mi wàá jẹ́ ṣiṣẹ́ ni. ẹ wá àti gbogbo ẹ náà ni ò jẹ́ ń ṣe gbogbo ẹ papọ̀ náà ni pẹ̀lẹ́ ẹ jẹ́ ń fún ẹ lówó mọ́tò mọ́ bọ̀. ẹ bá ń fi bẹ̀tà kún o. ok wọ́n gbà máa kò fi gbé bàgbé lẹ̀ láyé mi o èyí mo pọ̀. Ah, ẹ má fọwọ́ síbẹ̀ yẹn má síbẹ̀ máa ń máa ń fa kánsà wà á dì mọ́wọ́ ni. ojú yọ yọ wọ nǹkan tó yẹ kó máa gbé kọ́ yẹn ọwọ́ mi lè yẹ kó máa gbé ah. yẹn. yọ yọ yọ jáde jẹ my friend fọwọ́ sí kínní. ẹ ṣe owó dúpẹ́ eh, eh, ó wà díjọ́ ò báyìí. jẹ́ ká fi sílẹ̀ ọ̀la because ọ̀túnla ni mò ń lọ rí ẹ mo dẹ̀ máa láti ṣiṣẹ́ díẹ̀ bí wọ́n ti mi ṣe pọ̀ lẹ́ẹ̀gan jẹ́ n tidy up then um, tó bá ń bọ̀ ọ̀rọ̀ lọ́la yẹn mo fẹ́ kó ní lọ́kàn pé ó dàárọ̀ ọ̀tún làbò tó lọ. ìsù ìsù ẹsẹ̀ ń bọ̀ kẹjẹ wo ẹsẹ̀ ń bọ̀ àbí bá yín ra fùfú bọ̀. ẹ jà ẹ wọn ṣe yọnu oúnjẹ wọn dá mi báyìí dé ẹsẹ̀ hello sir yes sir sir mo ní ṣe rí gbogbo àwọn sample àti report mo send sí yín sir eh how is it sir that's great ah uh, okay sir eh, ká wá bá yín máa ṣe payment yẹn ló kù wáyé because eh, hot cake níbẹ̀ yẹn ká tètè sí ojú rẹ̀ yes sir. kó lè sọ̀rọ̀ sábà wow bro what Ah, sá ẹ mo ti fẹ́ park mo ti fẹ́ park sá mo ti fẹ́ park sá mo ti fẹ́ park mo ti park sá mo lè sọ̀rọ̀ mo lè wow wow Hey sir, hey sir. thank you sir thank you sir yes sir yes sir yes sir mo máa dé lọ́la lágbára ọlọ́run lágbára ọlọ́run máa dé lọ́la. Thank you so much, sir. Thank you so, so much, sir. I say, I say, go, sir. Yes, sir. Ah, ah, ah. Wow, wow, wow. Ah, Ọlọ́run ṣé o, Ọlọ́run ṣé o. Ah, thank you, Jesus. Ọlọ́run ṣé. Yes, this is a massive word. Yes, yes. Ah, wow. Yeah, this is good. Yes. káàbọ̀ bá. ẹ ń bo lọ́wọ́ dà tí ẹ ń kunjú báyìí. ẹ̀yin náà mo ń tẹsẹ̀ dúró dè. ẹ̀yin ìbéèrè tí mo bí ọkọ lọ dá lóhùn rẹ̀ ẹ mú níbo lọ́dà tẹ́ ẹ dẹ́dẹ́ tẹ́ kàn dúdú olé mi lọ ń tẹsẹ̀ dúró dè bó ló ṣe jọra wọn. òdì ẹgbẹ́ kan ló wà mo sì ní gbọ́dọ̀ mọ̀ débẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́. Hmm. ẹ̀yin òde wo ní í ṣẹlẹ̀ nínú ìlú wa yìí tí wàá wa yìí ò ní mọ̀ sí ibi tá a gbajúmọ̀ dé èmi ò rò póde kankan wà lù yìí. Ah, ẹ mọ̀ gbọ́ bàbá mi ibi mélòó gan lẹ́yìn lọ báwo lẹ ṣe fẹ́ mọ̀ bóyá òde ẹgbẹ́ kan wà bí òdì sóde. ẹ wo èmi ti ṣetán àti mọ́ lọ. ọ̀dà ẹ̀yìn bó bá jẹ́ bẹ́ẹ̀ náà arúgbó tiwa náà ṣògèrè ẹ̀yìn tiwa náà ó sì lògbàrí ọ̀rọ̀ mi ni jẹ́ ó wọ̀ ọ́ létí dákun àmọ́ mọ̀ ẹ ṣó mọ̀ pé igi tó bá tọ́ ń gbó báyìí ńlọmọ aráyé gé ni wọ́n lò omi tó bá dá lẹ́nu tó dùn ún ńlọmọ ádámọ̀ ń mu lámùgbẹ́ aṣọ tó bá dá tó wojú rí ńlọmọ ẹ̀dá ádámọ̀ ó wọ̀ tí wọ́n wọ̀ láwọ̀ ya pátápátá ẹ mọ́dá mọ́dá ẹwà rẹ òun ní í ṣe ọ́ e o ṣe ṣe ń dẹ̀ẹ́dẹ̀ ẹ kẹwàá tó ní ba ọ̀kà lẹ. Ah, bá mi mi ò mọ o àníyàn ah, ń lò dé ẹsẹ̀ wàá kó adúrò ọ̀rọ̀ bá ẹ ṣeun ń ń ọmọ tó bá dá báyìí náà ni ó pa rẹ. mo àmọ́ mọ́ mi kí ló ṣe hm? ẹ́ kí ló ṣe ẹ́ ṣé torí mọ̀ lọ ló ṣe ń sunkún. ṣé kò tó ń torí ni ṣé kò tó ń torí ni kò sẹ́ni tí ètí mọ̀yìn mú mi lábúlé yìí àwọn tájọ́ ń ṣẹgbẹ́ pàápàá wọn mí ń jowú mi àwọn kan sì sọ pé bó bá yá epo ẹ̀pà mi ò dùn wà ìjírí lọ́dọ̀ yín sọ̀rọ̀ wọn ò ti wá máa ṣe mọ́ mi lára báyìí. ṣé bó ṣe wà ìyàwó tí mo fẹ́ fẹ́ ni ẹ́ kó bá lè dá ẹ lójú kọ́kàn bá lè balẹ̀ kojú lè ti àwọn ẹranko tó ń sọ̀sọ̀kúsọ yẹn owó jẹ́ má wàá rówó ọjà tiwọn èmi tó ń banújà ní kó máa máa wò mo máa padà wá nínú ìlú yìí máa wá fẹ́ níṣu lọ́ka ti promise. ẹ fẹ́ mi sori ó lè dá ẹ lójú sori káàdì um, mi address office mi wà ń bẹ nọ́mbà tó lè pè mí sí wà ń bẹ ìjọ́kíjọ́ tó bá ń wọ̀n ẹ̀ tó mi bọ̀ wọ̀ níṣòro ìjọ tí ìjọ tí bá ti wọ̀ ní kó wá mi ìfẹ́ ṣe eré mọ̀ ọmọ tó lálùbáríkà lára ni ojú mi ò gbà mẹsẹ wọn káwọn ẹrù òun. mo máa ní láti lò náà ni kódà kí ẹ sì fara mọ́ ẹbí ẹ kí n tó lọ gbà ẹ ti tó tó wá sunkún bí ọmọdé ẹ mo mọ tó wá pẹ̀lú ẹ lẹkọọ ní big girl ni ẹ hmm? big girl big girl big girl kì í ké náà àmọ́ mọ mi. dákun ẹ ṣe sọhùn ẹ jẹ́ sí i. ìwọ ló lórí ẹ sí lórí ẹ̀mí náà. ìdìbò ni ẹ dákun já sí. lílà fún tí jòkó dé. wọ́n máa wò ó sí. ó tiẹ̀ dá. kí lẹ̀ ń wá ń bí. tá à ń wá ń bo ṣé kò ń ṣe kó di ẹ̀ ṣá orí wa báyìí òtún bèrè lọ pé wọ́wọ́wọ́ mi ì tẹ́ bẹ́ẹ̀ rojọ́ olóṣì kan lọ́ọ́ ṣe wáyé ìdá mẹ́wàá wa la wá gbà lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún dẹ̀ ni kó wọlé kó dẹ̀ bá a kó ká máa lọ gàba dá yá. ìdá mẹ́wàá ń bo níbo ni kí ni ìdá mẹ́wàá kí ni gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ tẹ̀ ń sọ. irú ọ̀rọ̀ wo nù wo jọ jẹ́ ń sọ kíní kan fún ọ gbogbo bọ́ ṣe wọlé tán jáde tán wọlé tán jáde gbogbo ẹ̀ la mọ̀ àìmọye míì tó lọ tí àwa ò fẹ́ sọ àwọn òbèrè wò kórè lọ́wọ́ rẹ̀ owó dá mẹ́wàá ni kò fún wa kó ń kálu ká pàdé mọ́. ẹ̀yin ṣé gbogbo ẹni bá wọlé ní ṣe nǹkan ni. bí o tẹ bá fẹ́ fi nǹkan tùyàn lójú ṣé o jẹ́ bíi tiwa tá a mọ bá ṣe jọ ń wọlé tá a dẹ̀ ń nà ń nà kùnà so wàá wá sọ pé báyẹn wọlé wọn wàá fọkàn ẹ ìwọ. ẹyin ìwọ filẹ ṣé ọlọ ṣe jíránù létọ wọ ni àbò lọ fún àjì. gbogbo ètò dẹ̀ jẹ́ jimoh olóyin náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ibẹ̀ la ti ń tu kẹ́kẹ́ tu kẹ́kẹ́ ò jẹ́ ká rí yẹn ṣe mọ́. Ah, ọgbẹ́ jimoh kú olólóyin ọsọ di jimoh alágbọ́n. Ah, ah. ó dà kó rí yín ti fẹ́ burú àmọ́ wọ́n sọ bó ṣe jẹ́ fún yín wọ́n rírì òkì ṣo níbàárà mi tó bá máa fi dìwòye ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n ti lọ kó balẹ̀ kó àmọ́ gbébi tọkọtaya. Eh? kẹ wá wo bí kẹ fara balẹ̀. mi ò wọ kankan gbé kinní sọ̀rọ̀ jáde kinní tá a ti tẹ̀ tẹ̀tẹ̀ ló tó fẹ́ fi fa. àyè ìfilẹ̀ kò mọ̀ sínú wọ́dúrópù ló ti mú ọ̀yán ní bàǹkì ló ti yọ lọ́nà lọ́ra. kíni. Ah, ìwé ìgbélu mi rè. ìwé ìgbélu da. bẹ́ẹ̀ni teko. Ah, ìwé ìgbélu. Ah, bẹ́ẹ̀ni. ó fún mi lówó gan àmọ́ mo kọwó òun torí ìfẹ́ rẹ̀ ìtàn sọ fún wa nísìnyí pé kò sí fẹ́ lu ìmọ̀ ìlú èkó ni ìfẹ́ kó lọ báyìí. ẹyin wọn náà máa fi filẹ̀ ìyá rẹ tó bá lè bóun kò lọ London bóun kò lọ Amẹ́ríkà àpẹẹrẹ àdìdí àdìdí àpẹẹrẹ ló ń gbé lọ Èkó sùwé tó dẹ̀ fẹ́ gbé lọ sọ̀nà kí ló fẹ́ máa nà kò lè rí nǹkan kan nà ibi tá a ti nà é ẹ tí ìyún tó rí gan tó bá pé ṣé òun ò mọ̀ pé ẹ thank you kiri kiri wèrè tíwáìkì ó tíwáìkì ni ó oh, tíwáìkì ṣé bọ́ọ̀ nídìí rẹ̀ ó dàbí bọ́ǹbà nìsan. ẹgbẹ́ kí ni wọlé tọ́ba ah, thank you ọkà mi lára ìgbà ó dùn mí ó dùn mí ó dùn mí ó dùn mí ó sọ ó sọ ó sọ ó di di ṣẹ̀kẹ̀rẹ̀ Ọ̀yọ́ kíní táwa ń lò every Friday olóṣì. every Friday ti bàjẹ́ báyìí lọmọ lọ́wọ́. Friday olóyin ó ti di Monday ala ó ti di Friday ọlá agbọmọ. ọmọ àpọ̀nbẹ́pọ̀ rẹ o òrékè lẹ́wà lọ́mọ. thank you thank you so much thank you. Wow. yeah yeah yeah. sọ fún slow and steady. the race. with dedication. bí mo ṣe ń bá ẹ òun gbà sí mi lẹ́nu yẹn wù mí lórí. congratulations. thank you sir thank you thank you sir. Can, can you say please? Oh, thank you, sir. Thank you. Uh, now, to our confirm for the promotions. Yes, sir wow seriously bí wọn náà ṣe gba good news lèmi náà gba good news. how i've been promoted too bó tẹ̀ jẹ́ pé kò change the office but back account ma change wow. at the end of the day. wow. <laughs> um, that's it. àsìkò tó máa wá múra síṣẹ́ gan-an ló dé yìí o all eyes on you seriously àwọn tó mọ̀ pé wọ́n wò ẹ́ wọ́n wò ẹ́ ṣiṣẹ́ kárakára ṣe conscientiously you once said I'm your role model. Mm-hmm. Mm-hmm. Can't you see the way she's working for? Mm, it is. So that's all about it, yeah? Yes, sir. Congratulations once again. Thank you, sir. Mm-hmm. Thank you, sir. good boy. Yes, sir. Yes, sir. Sorry. Nice, sir. àmọ́ ju gbogbo ẹ̀ lọ ìgbà wo ló ti ń rò. bá ó tọ́jọ́ mẹ́ta kan tí n ti ń rò mo rò pé bí bá ń pẹ́ lé ju báyìí lọ yóò bọ̀ mọ́ mi lọ́wọ́ ni mo ah. ṣe wá wò pé kí n mọ lọ lẹ́nu. kódà kò burú bàjẹ́ àmọ́ ju gbogbo ẹ̀ lọ èkó tó mọ̀ọ́yàn kankan bẹ ẹ ń bo lọ sí lẹ́kọ̀ọ́. n kò mọ tí ń lọ. Hmm? ọmọ bí ò ń lọ ẹ wò ó ìròyìn táwa ń gbọ́ nípa Èkó lọ́wọ́ yìí ó yàtọ̀ sí Èkó ti tẹ́lẹ̀ o wọ́n jó yé wa pé ńṣe lèkó ń fẹ̀ sí lójoojúmọ́ ní pẹ̀ka káàkiri. àní ẹ mọ̀jà yá ẹ mọ̀jà yá mo mọ ibi tí ń lọ kódà ẹni tí ń lọ bá ti fún mi níwèé ìgbélùú òun ní fi hàn wọ́n lẹ́kọ̀ọ́ ẹni ńlá sì ni títí mọ́ gbogbo àwọn ìjọba ni wọ́n mọlé rẹ̀ abẹ́rẹ́ mi lókun ń dìbà mi abẹ́rẹ́ mi lókun ń dìbà mi. ẹyìn àwọn ìjọba mẹni tó ń lọ bá ẹ olóṣèlú ní ọ̀jẹ̀ nìyẹn ẹ ju gbogbo ẹ lọ́nà n tó ń lè kó tèmi mọ̀ ni pé bóyá torí iṣẹ́ ẹ ṣe iṣẹ́ lòun ò sí ń lò wá tó lè ṣe ni. ọlọ́run kí n wá gbégbá abúgan kí n mọ̀ kiri kán wá máa níyẹn àmọ́ mọ́ o bó ṣe ṣe sisi tó igbá abúgan òun ní ń ta búrẹ́dì òun òun ní ń ta gbá òun ní ń ta olú ọmọge orúkọ tí ò dáa tẹ́lẹ̀ kó kúkú wá bàjẹ́ yányán èmi ò ṣe o. iná mi dọ̀ pé wọn náà mọ̀ pé orúkọ òun ti bàjẹ́ tẹ́lẹ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ bó bá jẹ́ wípé èkó iná ni ọ̀nà àti làárẹ̀ wà kò sí wàhálà àmọ́ ojú ń ro mí torí ìwọ nìkan ni lọ́wọ́ mi ńlẹ̀ rú ṣe ń bà mí bó bá wá jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ ọlọ́run ń sìn ẹ lọ ẹlẹ́dàá ìyá mi ń sìn ọ lọ yóò bá ń dúró tì ọ wà á rántí ọmọ ẹni tó ń ṣe bọ́ ọ bá dé kó o torí wọn lówó èkó èkó ní gbé má jẹ́ tí ò rí bẹ́ẹ̀ dàkùn bó bá ti ń pa máa kó wálé kó fi wá dé nǹkan mọ́lẹ̀ náà gbọ́ gbọ́ hmm. àdúrà ni ẹ mọ̀ fi ràn mí lọ́wọ́. ọ lọ rí ọbọ rẹ rí ìyá mi sí ọ lọ. ìwọ wa lẹ wá ń ṣe. àkàkà kó mo lógun ọ̀la. sábà mo sunkún ní ìlọkù. bá mi. Ah. a ní ẹ mọ sunkún mi mọ ṣe báyìí ṣe fẹ́ jẹ́ kí èmi náà mọ sunkún ní èkó ní ìlọ ìlọkù. Ah. bọ́dá mo ti wẹ̀ tán. mo ní mo ti wẹ̀ tán ẹ bá má sọ mi kí n wọ kí n lọ sùn. sórí aṣọ yẹn mo ti bẹ́ẹ̀ mo ti bẹ́ẹ̀ kó sínú washing machine you see um, sórí mo realize nípa aṣọ yẹn ó ti dọ̀tí yẹ ó ti dọ̀tí gan and eh, mo fi hàn pé o ní lè wọ bẹ́ẹ̀ lọ́la mo ṣe wá ní kí n bẹ́ẹ̀ fọ̀ so that by the time tílẹ̀ bá máa fi mọ́ wàá lè rí nǹkan wọ̀ láàárọ̀ la o ti understand eh, pẹ̀lẹ́. Uh, tó wẹ̀ tó wà lára yẹn náà o lè fi yẹn náà sùn kò sí nǹkan kan tó máa ṣe ọ yàrá tó ti jáde yẹn ibẹ̀ ló máa wá padà sínsìn ibi tó ti wẹ̀ gángan yẹn ni o. aṣọ ah, ehm, péńpé yìí ò ṣe é wọ̀ sùn. duvet tó wà lórí bẹ́ẹ̀dì yẹn wàá mú yẹn wàá fi wàá fi bu ara wàá fi support ara rẹ kò sí nǹkan kan tó máa ṣe ọ. ok aṣọ bora ń bẹ <laughs> nílé aṣọ wà nílé pẹ̀lẹ́ aṣọ bora wà nílé. ibo rẹ̀ yóò wá sùn. ìwọ ah, máa wọrí pẹ̀lẹ́ mi sórí yàrá rẹ̀ bìtẹ́ yàrá kólóbó ẹ ó gba twenty boys tàbá fẹ́ ra wa dénú. <laughs> èmi rè lọ sùn. ẹ lọ sùn lọ sùn o ní problem dáràn ẹni tí bàjẹ́. Ah! owó yìí lọ kò lè lọ rárá rárá tó àṣé inú kòkò dúdú lè kó funfun ti jáde ọmọ tó yẹ pé gbà tí máa gbé e rádaràdá báyìí ló ṣe rí ó dàbí ìgbẹ́ tó rùn aṣọ fáìn tó yìí. àmọ́ ọmọ bẹ̀ tá o. ó ti ẹ̀ jẹ́ ẹ̀kan ìyáwó rẹ̀ màá wọ̀ bẹ̀ máa jáde. aláwọn bọ́ìsì sẹ́yìn wọn ò dẹ́rùn wọn lè balẹ̀ ṣẹ̀jẹ̀. báwa máa máa ń kórè wa nìyí o agoro wàhálà ẹ̀wọ̀n òru ọlọ́run. kí ló dé lẹ́nu ọjọ́ mélòó yìí wọn ò réèyàn sọ pé ẹ àwọn fẹ́ kan àpótí ìjòkó oh. débi kóló tí wọ́n fowó sí débi pé ká kẹlòmí tiẹ̀ wò pé àwọn jáde lọ táwọn èèyàn máa ń jáde tán máa ń gbàgbé kọ́kọ́rọ́ síta gbà ẹ dákun ẹ bá wa jálẹ̀kùn wọn ò rí kò sí nǹkan gbogbo ẹ ó gbẹ ni. ògèlè ọ̀rọ̀ kan máa ń pa mí lẹ́rìn òun rè wò áńgà mo ṣe lẹ̀ ààrẹ ni wàá gbé ó rí mo ń change burglary síbi kan mo ń gbé géètì gbogbo ẹ̀ náà ni ó súnyàn ni ó súnyàn ó súnyàn ah. ibi ibi tẹ̀rọ náà ti wá bà mí jù tẹ̀rọ náà bà mí táyà mi wá ń já tí wọn kọ́ ọmọ iṣẹ́ mi náà ń pè lọ́bíṣẹ́. wọ́n pe ó sì lọ. Ah, ó dáhùn ọmọ ni wọ́n ṣe sí. àkínfẹ́ ṣe àwọn ọmọ ọ̀sìn tó jẹ́ pé lórí ibú ni wọ́n àwọn ọmọ tá à ń gbà wá ní ọ̀gá àwọn àwọn ọ̀fẹ́ káwọn ga ọ ọ̀gá àwọn wọn fà wọn lọ sókè wọn ṣe gbọ́ ṣàgùkù bàjẹ́ wọ́n èmi kan ṣàfilẹ̀ mú fílẹ̀ sí kóòtù ọlọ́run. Ah! agoro hmm? kóòtù ọlọ́run bò ṣé ọlọ́run ṣe máa gba ṣe lóun fẹ́ máa ṣe ẹjọ́ ni ah sọ́ni tó bá jẹ́ pé mi nìwọ ni èmi ò gbàwó yẹn òun gan lèmi ò ní kó lọ ṣiṣẹ́. ẹ ẹ kó jẹ kémi wa gbowó. jẹ ìwọ kọ́ lọ̀gá rẹ̀ ìwọ kọ́ lọ kọ́ńtẹ́ ni irú bá jẹ́ òsì wo nu. màá wá gbowó àákàn fi mẹ́mu. ẹ̀rọ wa ẹmu ẹmu bíbo ah, ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹmu là ń sọ yìí ni a fi jẹun ni láti fi jẹta ní ìsìn báyìí ni mo ti fi nǹkan látàkàn lọ gbẹ̀yìn iṣẹ́ gbogbo ẹnu mi tẹ́ mo tún wá fẹ́ kọjá yèmí lálẹ́ àná mo bá rí àwọn ọkùnrin kan báyìí tó ń pè ní fún sọ bá jókòó tiwọn làwọn ní kí n gbá kí n lòún ròyìn lótùtù mo sáwọn gbé ah kí ni mo bọ́ fún mi skul sí ni. rep náà wà lẹ́yìn o. èmi ọmọ èmi ọmọ ó sà ó sà ń dùn yìnyín àṣekú ń dùn yìnyín ni. pẹ̀lẹ́ kí ló dé òṣè wá bí ata tútù rodo wàá kàn ṣáyẹn ni wàá dé máa jẹ yẹn wàá máa jẹ. àgòrò kí gbé kí dùn iṣẹ́ káfíńtà ò mọ́ṣẹ́ wẹ́dà kí ló dé tán ro kúrò mi. ikú kọ́ ẹ̀ pé kò jata. kí wàá lọ rorò mí kí mo ṣe. ẹ ẹ kú ẹ gan náà kí ni wúlò ẹ. àgòrò adìyẹ tí òkú sì lè jàgbàdo ah, wọn lè rò pé bóyá mi ìwúlò báyìí èmi náà wúlò ah, mo dákun jábọ̀ nítorí ọ̀rọ̀ kú tàn tẹnumọ́ yìí gan-an ó fẹ́ ní fura gbé lúdò wájà ta lúdò. lúdò àwọn ìrìn ta lúdò báyìí o. Ah, kí ló dé. inú ta mi ìrìn sì jẹun rárá. ọ ìjẹun. agoro hmm? ṣé ewé ẹgbẹ ṣọọbù rẹ ti tán ni sáwọn ẹran ti jẹ. òkèlè ìṣẹ́bọ̀rẹ̀ la pera wa hmm. báwo ló wà ní ma fi mi wéwu rẹ kó dáa. ẹ kẹ́ o síyàtọ̀ wà àtẹwúrẹ́ náà. Ah, bó bá jẹ́ pé inú dẹ́sáìtì lọ wà sọ́ọ̀ ní jẹ́ tó bá rí ni. ẹ sà kí ló ní mo ṣe. in fact wọn ò lọ ṣe nǹkan kan mo gbìyànjú àti even push probably they will change their mind but I, presume their mind has been made already gbogbo àlàyé tí mo ṣe wọn kàn ṣáà ní pé service ẹ ti sún àwọn pé kò máa lọ in fact tó bá pẹ́ jù ń bí ẹlòmíì àti replace ẹ lórí sí ìtẹ́. Ah, ah. ẹ̀ta mi ò invest owó. wo nǹkan tí máa sọ every disappointment is a blessing you are a young vibrant young man energetic and you are enterprising iṣẹ́ wà ní ìgboro. Ah, ṣé àìsèjú ẹ bá mi bẹ̀ wọ́n lókè náà kan ṣàánú mi ẹjọ́. yeah ìtàn ní kémi ṣe on behalf of the company ni pé the official key khaki you drop it and gbogbo nǹkan tó jẹ́ ti complaint tó wà ní nkí you drop it. to drop ẹ. Eh? ẹ kí ló ń ṣọmọkùnrin tó ń ṣe ara. Ah! your faith mi ò ti lọ nìyẹn ká mú mi ò ní ẹ̀bà fojú ẹ̀sùn náà láéláé òun náà mọ̀. ṣé ọkọ mi o àti pé èmi náà tiẹ̀ fẹ́ yọjú sí dáàdì ọkàn wọn ń fà mí ó ti tójọ́ mẹ́ta tí mo ti gbúròó wọn mi ìmọ̀ condition ti dáàdì mi wà báyìí pàápàá mo fi wọ́n lálàmọ́ jù. Oh, <sighs> it's all right. It's fine. Um, kò jẹ́ pé mi ò ní lè tẹ̀lé ẹ lọ. Mm-hmm. Ọ̀nà ọjọ́ mi wà. Mm, it's fine. It's all right. Um, ṣebí Lexus yẹn o ti lè handle ẹ dáadáa. Mọ́tò yẹn ti mọ́ mi lọ́wọ́ dáadáa kódà òun mm. mo gbé lọ sọ́dọ̀ àbọ̀lọ́rẹ́ ń jẹta. Are you sure? Yes. Reason tí mo ṣe ń béèrè lẹ́yìn ni wípé tó bá yẹ pé kò tí ì mọ ẹ lọ́wọ́ dáadáa bóyá kò gbé lẹ́nà sí so that anybody tí yóò bá kọlu ẹ lọ́nà wàá lè wà justify you understand? So reason nìyẹn. I will miss you. yeah, I will miss you too. I will miss you too. Bàbá mi sọ fún dáadé àti mọ́mí mi pé èmi náà láìpẹ́ máa wá fi ara hàn sí wọn. Ẹ̀yẹ lágbára lọ. I will miss you so much. Sure, call me. I'll miss you more, <laughs> more, more, more, more. You know. Mm. I'm proud of you. Sure. Mm. Be careful. Sure, call me. Be careful with your driving, okay? Um, Daddy, ẹ dẹ ní ewu rà. Mi ò o. Mi ò régún tó ń jáde kẹ. Mo sì sọ mo ké tó tó tó ń gbà tọmọ mi èrè kó. Mo ní ó má lè kó o léèyàn kankan lẹ́kọ̀ọ́ ó ní rárá ó lẹ́ni tóun ń lọ bá lẹ́kọ̀ọ́ èèyàn ìjọba ní gbogbo òlú lọ́mọ ìlú mọ̀ọ́ká ni òun rèé o òun rèé báyìí gbà mí o. Um, but daddy um, ẹ má bínú sá o ẹ̀yin náà kò kù jẹ́ sá because ìlú tẹ́ ò mọ èèyàn kankan bẹ̀ tẹ́ làrá tẹ́ nẹ̀bí bẹ̀ ẹ̀ dẹ̀ yan dá àmọ́ mọ́kókó máa lọ bẹ̀ sá. ẹ̀yin ẹ dákun ẹ má bínú kí n ti ń lérí ọ̀rọ̀ yìí náà àbí èwo ni gbàràmídẹ lẹ́rù tí ajínigbé fẹ́ ẹni èmi oní nǹkan gan ń ṣe wàhálà tó báyìí àwa wítàwí ó lé mi kòkò lẹ́nu ẹ̀ ọ̀kárẹ̀ o ọ̀kárẹ̀. dadi bóyá ẹ̀bádẹ́ wo bóyá bí ẹ̀kẹ́ ronú sísà ó ṣeé ṣe kẹ́ léèyàn lọ́hùn tó kò tiẹ̀ lè bá wa wú ata lè rí bá sọ̀rọ̀. Hmm, èkó jìnnà ẹ fẹsẹ̀ sá lọ àyíntí ò le ẹbí kò ti gán mọ́tò èkó ni kò gbé kó lọ ńgbà ó bá ti dé kó ńgbà bá ẹ lò bí oṣù bíi mélòó àá ìwọ àtàmọ́mọ́ ẹ̀ gan ní ara yín ó sì máa bá mú nǹkan mi bọ̀ ńlọ́bá tán. ọ̀rọ̀ <laughs> dáàdi nǹkan tèmi náà ṣe ronú èkó látijọ́ yìí nìyẹn èkó tóbi eh. torí tí n bá ní mo wá lọ sẹ́kọ̀ọ́ eh. ogún ọdún lénìí àlèmárì náà pàdé ara wa. ẹ eh, ẹ ń gbà tó ọmọ bẹ́ẹ̀ fi kámú kọràn ìwọ náà gba kámú bẹ́ẹ̀ mi náà ti gba kámú yìí kò ju bẹ́ẹ̀ lọ àbí ṣe nǹkan mi tó wà ń bẹ̀ ni. Ah! àmọ́ mọ́ ìbádẹ́ ti mọ̀. ọba ti mọ̀ kó sọ́ọ́ di dìndìnrín kó sọ́ọ́ darìndìn ah, ó má mọ̀ ní èkó kó má tiẹ̀ rántí náà lémi dépò pé yóò tiẹ̀ múra póun lè kó àbí. dáàdì kò ń ṣe bẹ́ẹ̀ o kò lè yé yín ni. ẹ dákun ẹ níjókòó ẹ máa wá kórí pípa lọ bẹ́ẹ̀ bá wo aago ẹ rí i pé àsìkò tágbàlagbà forí ti bùsùn ó ti tó dákun ẹ lè máa wá lọ ṣẹgbọ́n ẹ bá sì kọ́ lọ ẹ bá ń gbé àga yìí ẹ gbé sókè ẹ dojú bẹ́ǹsì ẹ dojú ẹ̀ òkè fún mi o ẹ gbọ́. dádì ọmọ ẹnu ìyọ́ náà ṣe lè kọ́ àṣà ẹ bá ọ̀rọ̀ sọ. àmọ́ ọmọ bẹ̀tà ojúlóge ọmọlólo arẹwà ogun. ó mà ṣe o ó sì fi ọwọ́ ara rẹ lé ògo dànù. Ah. Hmm. a mú ògo wá fún ọ kó o gbà mú a fẹ́ yọ ọ́ kúrò ní dọ̀tí ká sọ ẹ̀dẹ̀ ní ayé ń fẹ́ abígbá tó dára rẹ padà sínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. dadi dadi ẹjọ má tún ṣépè fún mi ẹjọ gbogbo ọ̀nà tó bá gbà ní kẹ́ ẹ bá mi gbà láti ẹ bá mi lò ó láti jẹ́ kí orúkọ kúrò ní ẹ jẹ́ kí n ríre lò. ọlọ́run gba àwẹ̀ àtàdúrà wa ó dé ládé ìwọ fúnra lára rẹ ló fi ọwọ́ tí adé náà dànù. mo ń gbà àwẹ̀ sá mo ń gbà á ṣebí every Wednesday lẹ́ni máa gbà sá ìjọ tó yá mi jù láti break òun ní three pm bóyá nítorí mo dẹ̀ ṣe field work àárín láàrin ìbò ó tètè rẹ okun òfẹ́ gbé mọ́ ni sá mo ń gbà àwẹ̀ sá mi fi ṣeré sá. nígbà tí o lọ sí ìlú tó ti ń ṣiṣẹ́ gbogbo ìgbà tàsìkò ni máa ń pè ẹ́ pé má fi àwẹ̀ àti àdúrà sílẹ̀ hmm. nítorí pé òun gan-an ni nǹkan ọ̀nà àbáyọ fún wọn. mi ò fi ní sà every Wednesday sà mo máa ń gba ara mi kì í fi ṣeré sà ẹ̀mí mọ́ ṣe lẹ́rìí ni mò ń gbà sá nítorí ẹ̀mí ìjáde ìjọ wẹ̀sì ẹ̀ má mọ̀ mọ̀ fílẹ̀ ní péjú àwẹ̀ àtàdúrà rẹ̀. ọmọbìnrin tó bá lájọṣepọ̀ nǹkan. àmọ́ mọ̀ ẹ ṣàṣẹrí gbogbo ẹni tí ọlọ́run dá tó di ẹni ara ló máa ń ṣe àṣìṣe nítòótọ́ mo lè ṣẹ̀ nípa áńgùn yẹn sá àmọ́ láàrin àti kò sí nǹkan tó kàn pẹ̀lú bó ń ṣẹlẹ̀ nǹkan tí mo sọ yẹn dáàdi ṣẹ́rí mi ò ríṣẹ́ gbà àwọn customers ò pè mí mọ́ tẹ́ẹ̀ náà bá ṣàkíyèsí ẹjọ́ mẹ́ta mi ìmúdà mẹ́wàá wa mọ́ mi ò ṣe dáàdi god bless you mọ́ kò sí nǹkan kan lẹ̀ mọ́ ìtọ́wà láàkáǹtì kan ti wọ red ẹ̀sà gbogbo ẹ̀ ti ń dàrú mo ti fẹ́ máa ta nǹkan ni mo ti fẹ́ máa ta nǹkan jẹun ẹ jẹ́ ká fi àmọ́mọ́lẹ̀ làbúlé wọn ò ní kankan ṣe àní iṣẹ́ ní kẹfà mi gbàdúrà ẹ̀kọ́ mo ti ṣẹ̀ <laughs> ẹ̀rí aláìmọ̀kànmọ̀kàn ní tí aláìmọ̀kàn fi ṣe rẹ̀ lọ́pọ̀ àmọ́ mọ̀ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí òun ní sínú ayé ẹ̀ òun nìkan ni ọ̀nà àbáyọ fún ọ àfi tó bá wọnú ayé rẹ padà bẹ́ẹ̀ ni nítorí pé òun ni ọ̀nà àbáyọ tó máa mú ajé padà wọnú ayé ẹ̀. àmọ́ ọmọ bẹ́ẹ̀ ni. ẹ dáadé ṣàdúrà fún mi jẹ́ kí n wà lọ ẹ kò yàrá mi jẹ́ kí n wà lọ ẹ ṣàdúrà fún mi jẹ́ kí n wà lọ sá àwa wúlẹ̀ síwájú lásìkò yìí olúwa gbàdúrà wa àmín àmín olúwa gbàdúrà wa àmín olúwa gbàdúrà wa ẹ̀sà ẹ̀jẹ̀ ti dìbò ẹ̀jẹ̀ máa olúwa ọlọ́run ti gbọ́. àmọ́ ọmọ bẹ̀ tá àmọ́ ọmọ bẹ̀ tá o ojúlóge ọmọ lólo arẹwà obìnrin àní máa ṣàwọn ṣòun níyà àmọ́ ọmọ bẹ̀ tá lára rẹ àwọn bọ́ìsì tó ń bẹ ní ìgboro wọn ò dẹrùn. ẹ káàsán mà. Ah, ah, báwo ni. yes ma. káàsán báwo ni. ẹ ń béèrè yẹn ni àbíbò ni. no mi ìbéèrè anybody ìwọ ni mo rí tí mo fi dúró. èmi eh, ojú mi sì ti á lọ rárá yín o yín rò pé mo mọ̀ yín o. Um, èmi ni àmọ́mọ́ eh? bẹ́ẹ̀ ni tí ìwọ àti àwọn dìdìrín ẹgbẹ́ ẹ máa ń pè ní àmọ́mọ́ ọbẹ̀ ta. Eh. àmọ́ eh. àmọ́ ikú náà lè rí ẹsẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ dìde. wọ́n kéré sí nọ́mbà dídé o <laughs> ó jẹ́ dìde <laughs> very crazy girl she has always been like that. ẹgbẹ́ bá ń gbá ìwọ̀sán ìyá wa ṣe gbádùn ah, ṣé bí jẹ́ ilé ìfowópamọ́sí ni àbí wọ́n ṣe bàbí àlàmbí tẹ́ fi ń gbowó wèrè bọ̀ tẹ́ rò pé wèrè náà ni ó gbà lọ́wọ́ yìí. ẹ dákun ìyá wa ṣé ẹ̀yin méjì ni owó tẹ́ fi ń tẹwó lé. kò sí múrí márùn gidi mọ́ gbogbo ẹ̀nà tí kò ń lẹ̀ ẹ gbà. ó dá wọn ò fẹ́ wọn ò fẹ́. gbajúmọ̀ alálùbọ̀sà ṣáà ẹ gbà ẹ gbà bàbá mi ẹgbẹ́ lè. àmọ́ tẹ́ ń ta tẹ́ ń jẹ sáràtà mọ́ mi gòlè sọ pé orí mi burú lé ká tó sọ pé yìí gbogbo èèyàn ló ti mọ̀ ládùúgbò pé ń wà lánìí ẹ bá ń gbàlùbọ̀sà. ìwọ náà ti mọ̀ yí pé kò sóṣì ń hàn yìí kó tó máa mówó orí búbọ̀ ó ti mọ̀ pé wọn ò ní gbà lọ́wọ́ rẹ ṣáàgbà. ìgbà mo sẹ́ńtà tẹ̀ ń jẹ́ sáràtà. ọ ah, àjèrè hmm? ọ̀rẹ́ mi ah, hmm? kí ló dé ah. mo wá wá wá ṣé ìṣe pé kí ìwọ̀dà rẹ tún ti bẹ̀rẹ̀ wọ́n ràn wọ́n ràn bọ̀dá rẹ eh. olúwa ọmọ láàṣẹ gbà mí. ṣé bá dábàá sí òní mojú olówó ẹ ni. àmọ́ mọ̀ ni o àmọ́ mọ̀. Ah, kí ló ṣàmúmọ̀ ah, àfìgbà tó mọ yìí tó fi kiri burúkú rẹ̀ tí fi ń gúnlẹ̀ kiri tó fi ránra rẹ̀ lọ sọ́run ah, elédùá o ah, ẹni rẹ lọ́lẹ̀ yìí ìkúnlẹ̀ abiyamọ o a sì wí fún un tó ọ̀rẹ́ mi dà mo kú sí ìgbà pàápàá sọ́tún gbòkú rẹ̀ dé. òkúta ni kí ni mo ṣe ọgàn báyìí náà ṣé mo ló kú ni ah, àǹtí kòfò sí ẹ̀yin kan yàtọ̀ sí bóòdà gan ni ah, ah, kí ló dé náà ọmọ tó yẹ kí inú ọkọ̀ bọ̀gìnì báyìí mo ti rí ọkọ̀ bọ̀gìnì tó lọ́rọ̀ wá kàngò táwọn wì tó kàn mọ́jú pẹ́pẹ́pẹ́ kódà orí takasúfè kan ní gbẹ́ni ṣe báyìí. mo ní kí ni àṣegìrì gbè ni ọ̀rẹ́ mi ṣe mọ́tò àmọ́ mọ̀ fi mi pa ó fi mi wọ̀ ó fi mi wọ̀ gan-an tí èsèlé mo dákú tẹ́ẹ̀ méje nígbà tó lóun làmọ́ mọ́ àmọ́ bẹ̀ ta ẹ dákun kí ni mo ń sẹ̀yìn èèyàn gan pàápàá tẹ mọ́ ń bẹ́ gànràn gànràn gànràn gànràn gànràn gànràn gànràn ẹ ní fojú balẹ̀ kẹ́ ẹ fi wádìí ọ̀rọ̀ ẹ kàn mọ́ bẹ́ gànràn gànràn gànràn ó dá ńgbé èèyàn ti ń bẹ́ nú ọkọ̀ bọ̀gìnì báyìí ó túmọ̀ sí pé òun ló nẹ́nẹ̀ ṣé wọn ò lè fi ránṣẹ́ ni. rántà ní iṣẹ́ ìṣeré mọ̀ kọjọ́ òsì kì í mọ̀ ṣeré lọ́mọ tó yẹ pọ́ ẹsẹ̀ gbowó owó tó dà gan lọ́dún mẹ́wàá sísè kò lè ná tán. Ah. Ah. ẹ dákun ṣé ti ń ṣaṣẹ́ ni. ọba ṣaṣẹ́ hmm. ó ti pè é ó máa ṣẹ̀ṣẹ̀ jáwa náà sà. kárí bí ó ti rí. ó ti mọyàn mọyàn ó ti mọyàn jù ọmọ pàtó ránkí. èrò rẹ hmm. ṣé òye pé ó ti jẹyàn mọyàn. ó ti mọyàn jù ọmọ láìsí gan pàápàá. ọmọ láìsí. Hmm. ó ti da wọlé ayé nù. Hmm. ẹ má ti sa wọlé ayé ó ti bójú ẹ fún ó ti rí mú yányán ẹ jáwa náà ẹ jáwa náà ẹ jáwa náà kábó ní ìrèyàn kí lè wá tẹ ẹ bẹ wò. sọ ń sáṣẹ sọ ń sáṣẹ ẹ jẹ ká múra sí. èmi gan fẹ́ mọ láìsí èmi gan fẹ́ ṣáṣẹ́ bí n ṣe wà yìí ọ̀ràn tèmi ń tatẹ́ wọ́n ń tatẹ́. àmọ́ mọ́ mi. ẹ bàbá mi. olójú a máa ṣe òun mà dúpẹ́. èmi náà ni bàbá mi ẹ wò èmi ò ṣaṣẹ́ o bẹ́ẹ̀ ni àánú ni mo rí gbà hmm. ọ̀rọ̀ yín kan ni mo máa ń rántí ní gbogbo ìgbà hmm. pé kò sí bí òkùnkùn ṣe lè ṣú tó mọ̀nàmọ́ná á tàn mọ́lẹ̀ fún olóore ẹ wò ẹ ṣáà máa bá mi dúpẹ́ mọ̀nàmọ́ná ló tàn sínú ayé mi tí gbogbo ẹ fi di báyìí. ẹ bọ́ ọba tiẹ̀ wá sásẹ̀gbò torí pé àwa náà ti ń jánu lu àyè náà ẹ ti ń tó bí ijọ́ mẹ́ta ajẹ́pọ̀ ń sásẹ̀gbọ̀ pẹ́nu. Ah, ah, hmm. bàbá mi ẹ ti jágọ́. Ah, <laughs> ẹ wo mọ́tò tí mo gbé wá òun nìkan rìn òun ló dẹ̀ kéré jù àwọn mọ́tò tí mo ní. ẹ ọkọ̀ kẹrin bóòlù ti ṣe lẹ́nu yóò ṣíjọ́ òtò lè pè é gbogbo nǹkan ti yí padà wọ̀ rẹ ti yí padà o tún lọ ọkọ̀ mẹ́rin èdè ẹnu rẹ gan ti yàtọ̀ bóò ló ti jẹ́. tí bá sọ pé mi ni mo ní tí bá dẹ̀ sọ pé mi kọ́ ni mo ní mi ò jayọ̀ pa torí nǹkan ọkọ mi nǹkan èmi náà ni. ẹ ẹ gbà mí ẹ̀yin àmọ́mọ́ mi o ti lọ́kọ. Hmm. mo ti lọ́kọ ọpẹ́lọpẹ́ kọlápọ nílé ayé mi hmm. ẹ bá ti má fojú rí mi mọ́ Ọlọ́run ló fi ọmọkùnrin yẹn ṣe sábàbí rere fún mi ẹ bá má tún fojú rí mi mọ́. Hmm. Ọlọ́run ò ní jẹ́. Láká yín ọ̀sìn mọlẹ̀ kóko mini odò tí rú mìnìmìnì ò ní jẹ́. À wó ipasẹ̀ Ògún lọ bá wáyé. Ògún sì ti sọ fún mi pé òun ò ní fẹ́ jẹ rẹ wẹ̀ láíláí bẹ́ẹ̀ mọ́ sọ fún un. Ẹ wo ẹ ṣáà máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo àdúrà tẹ bá ń gbà fún mi ẹ máa bá mi tàn sóhun náà kó lè bà. Àdúpẹ́ àdúpẹ́ ẹ mo máa dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin má jẹ́ afọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ̀yin ọmọkùnrin kan máa wọ wáyìn ó pe ipa rẹ̀ ní Sówándé ọ wá lọ́ba ni ẹ̀ òun béèrè lé àwọn bẹ̀tà mo ní ta ní jẹ́ bẹ̀tà mo júwe lé àwọn bẹ́tà láì fún pé kì í sìn àyín ni bẹ̀tà ti ní gbé. <laughs> gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti di àfisẹ́yìn tegun fíṣọ hmm. mo ti dàtún bí mo ti lọ́kọ mo ti ń gbègbà ayé àlàáfíà. n tí mo fi ọmọ asọ lẹ́nu rẹ̀ gan ni n tí mo fẹ́ máa gbọ́ ni pé o ti lọ́kọ o ti dàtún bí kò jù bẹ́ẹ̀ lọ sọ gbọ́ ẹ̀yin ó ṣe nǹkan kan fún mi sórí ẹ̀yin gbogbo ń tọ́ ra wáyé ẹ̀ á wà búrẹ́dì sí i ara búrẹ́dì yóò wá ha fún gbogbo àwọn ọmọ kéékèèké tó wà ládùúgbò pẹ́tọ́ ọmọ mi tèkó dé o ẹ̀yin náà wá gbàbọ̀ èkó tínú odò tí wọ́n ṣàdúrà fún sọ wá rọ́kọ̀ yìí ọwọ́ ẹgbẹ́ mi káàkiri ìgboro wọ́n mọ̀ ju wọ́n sáwọn èèyàn pé náà mi dùn ọmọ mi dé o ọmọ mi dé ayọ̀ mi kún o. bàbá mi hmm? àwọn aráalé ń kọ́ gbogbo àwọn ìyá sẹ̀bílì. ìyá sẹ̀bílì ti kú. kí ló pa wọn. ó ti kú ah, ni jábọ̀ ọkọ ni o ẹwọ ṣàfihàn fìyẹn lẹ. òun àti bàbá Samson ni. bàbá Samson náà lọ. òun náà gún. òkèlè ní sùúrù ní sùúrù máa tó dé ah, mi mọ nǹkan tó máa ń kan lójú ní sùúrù jàre. ẹ gbogbo àgòrò sọrí èmi èmi fẹ́ kéèyàn fún òwúrọ̀ ṣeré o jẹ́jẹ́ lèmi ṣiṣẹ́ lọ́wọ́ kan wọ́n pè mí tó ní ẹ kí ni wàá wọ ẹṣin tó ti wọ́n kó wá wọkọ̀ àjòkó sí ìwọ̀n wọn kọ̀ọ̀kan yóò kọ̀ọ̀kan yóò kọ̀ọ̀kan àrígún tó jáde kẹ́ni òní o ẹnìkan kan ò gbà mí kọjá èmi ò padà sẹ́yìn tó ibi tẹ́mi ti ń sẹ́ tèmi o. a ah, má padà má padà má padà mo kàn ah. fẹ́ kí mi àti ẹ kàn fojú gan ní ẹ báyìí ni kí wo gan lè rí nǹkan tí mò ń sọ. ká fojú gan ní ẹ ní lálábà àbí sùúrù ẹgbẹ́ ó yá sí paris ká mọ̀ wò lọ́ngbà náà. òun ló yọ òun ló yọ òun ló yọ àbọ̀mọ́ ah! òun rè àbọ̀mọ́ sámọ́mọ́ ni wàá bọ́kọ̀ ilé. òun ni òun ni mo sọ fún ẹ òun ni. dọ̀dọ̀dọ̀dọ̀ fire fire fire fire fire irọ́ ni o. sọ́ọ̀rì yín ò pé ni ah. òyìnbó tó ṣe mọ́tò gan-an ṣé ó jẹ́ cross bẹ́ẹ̀ ṣe cross yẹn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń bú ẹ̀ ṣe ṣe lórí burúkú ṣé ẹ fẹ́ dá wàhálà sí mi lọ́rùn ni. má dẹ̀ ah, yìí ah, kí o ṣe wọ́n ń di ẹni àríyá ni kápẹ́ ilé òwa ní bàbá ìyàwó rẹ̀. irọ́ irọ́ irọ́ irọ́ agoro irọ́ ìwọ kí ló dé tí wọn náà sọ̀rọ̀ di drug master tó ń sin báyìí ẹ tó bá ní kọ gbá báyìí láì play table tennis ó dàbí ìgbà tó kàn fẹ́ gbá lójú rẹ̀ àmọ́mọ́ mo dáràn ẹ ẹ mọ̀ gbà mí kẹ ṣé wọ́n ti gbàgbé rẹ́kọ̀dù tá a mọ̀ ń ṣe ni pé ẹ àwa la kọjá ẹ̀sùn àwẹ̀ òkú wa fín ó dùn mí pé kọ̀ọ̀kọ̀ òyìnbó àyàmùsọ̀rí o tàbátọ àwa la tọ́ jẹ pé nílùú tá a wà yìí. ṣé kẹ kẹ kẹ kẹ wọ́n ti bá olóore táwa ṣe fún wọ. ẹ ọ̀rẹ́ ni kó tó di kẹwù kẹ̀kẹ́ ìkẹ̀kẹ̀kẹ̀ gbogbo mẹgàbáìtì ẹ̀ láti lò tán kó tó di pa ọ lọ ah, kí wọ́n ní. gbogbo tábàtì gan kò ní lẹ́kẹ̀ ah, o. Ah, irọ́ irọ́ irọ́ mọ balẹ̀ kò lè já àlè rírọ sáà pako kò sí ìrántí káńtà lè fi. kí tá a ṣe kẹ̀kẹ́ o àwọn ti lo mẹgàbáìtì ẹ̀ tán kí ló ṣe a ti lo mẹgàbáìtì ẹ̀ tán bó ṣe wà ìjọ kan tó bá débi tó ti fẹ́ ra sim tó bá ní mo fẹ́ ra wọ́n sọ kó lọ kọ̀ǹpútà village gan wọ́n lọ ti kó virus. orí bíi salama koko. salama koko nìkan ni you are very stupid ó débi àwọn pariwo hey olùsí kí ló gbé four tire tí bá máa jọ́ lójú máa gbé three tire tọ́ ẹ nìkan ò rí rí. Ah, sori pé wèrè ni ẹ o. Ah, wèrè tí bò kí wọ́n á nìwọ. Ah, nígbà tá a joyè aláìnírònú ara galatia eh. tí ọmọ inú wa kọ́lé táwa wa lọ jíṣò sórí pé orí wa ò pé. orí wa pé a lè fẹ́ mọ tajà ń sọ pákó. àmọ́ mo ra mọ́tò àwa wa ń lé kiri sórí wa pé nìyẹn. sẹ́sẹ́ gbọ́ àgbà àgbà kí ẹran mọ kí ẹran mọ kí ẹran mọ. àgbà hmm? àgbà wa wà bẹ àbọmọdé ìta. kí ẹ ta lọ ọmọdé àgbà tí o bá ti ní sẹ́nu ọmọdé ọmọ ta ni. táwọn ń wò yìí ẹnjìníà bàrẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹnjìníà. Ah, eh, eh. o sa prapra. o rude proud o o proud ọmọ kata. not not only rude o wa digosin gan. no no no kì pride o. ẹ eh, ẹ actually àmọ́ mọ̀ ni mo wá ilé wọn ni mo ń lọ wọ́n mọ̀ ti tó jọ́ tí mo ti wá sí àdúgbò yìí so mi ò really mọ ọ̀nà dọ́dọ̀ wọn mo ti má ti rin i will find my way. Eh, eh, mo sọ mo sọ ó mi mo sọ mo lámọ̀ ọmọ màá ṣàgbákò ṣé kò ṣe báyìí ó ṣeré tá a bá ti róhùn gangan bàbá ẹnìkejì kà lọ gbé tàbá dẹ̀ ti gbóhùn àbọ̀ wọ ọmọ jáde Mm. so olórí burúkú mọ́tò tó ń gbèrè mọ́mọ́ pọ́n kọ́ ló ní eh. mọ́mọ́ eh, ó lè ní. ìwé ìwé wa mọ́ sọ ọlọ́pàá báwo ẹ ẹ jọ sójà mélòó ni wọ́n tẹ̀lé yín wá tí wọ́n gbé amú tàǹkà àti bọ́ọ̀mù ṣé ìlú ẹ̀kẹ́ ló wọn àti bàbá ẹ̀ sùn wọ́n báyìí gbígbà tán fẹ́ sọ ní nìyí òun wà bẹ́ẹ̀ bá fẹ́ yìnbọn pa wọ́n. ọ̀nà àmọ́mọ́ ni mo béèrè. Eh, ìyá rẹ ni o fún ọ kọ́ ọ má dàá jẹ bọ́ bá ń lọ àtiwọ́ náà kárí láì ìbéèrè ah, bọ̀sùn bọ̀sùn ǹjẹ́ olójì náà tì mí lẹ́yìn ó má tì mí lójú o ọ̀ká ẹ̀ láì ọmọ tí ní ó lọ ìlú èkó yóò rè kó yóò máa yọ̀ bọ̀ wálé. ń ló ti fẹ́ kò ní dé láyọ̀ àbí wèrè àbí wèrè ni ń bọ̀ ló ti fẹ́ dé ọ̀hún tó jẹ́ náà kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́. ìkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ̀yin ò mọ̀ pé owó ló léegun ọmọ yín náà ni. ẹ wọ́n ní aṣọ aláṣọ ni ọ̀gá rẹ̀ dàbúrà o àwọn tó kó wọn wá látẹ̀kọ́ àwọn náà ti dé yìí o àwọn sójà ti wà nílùú gbogbo ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àná ẹ mú wọn. ẹ sà bọ̀dáwẹ́dà bọ̀dáwẹ́dà ṣẹ́rí tí màá ṣe sí èjì mo rò mọ́ yín lára mo mọ̀ kó tí mo lè sọ fún yín o káti ìgbà pàwọn wọn ò gbọ́n ẹ̀yin ò ṣáà and then irun fúnfún ló wà lágbọ̀n wà lórí tiwọn kẹ́ má tiẹ̀ lè sọ̀bẹ̀ torí ẹ̀ pé ẹ̀mí yẹn ń bẹ́ o. ṣé sọ̀rọ̀ pé mo sọ pé mo sọ pé mo gbéraga ṣé mo sọ fún mi lówó rí ṣé mo sọ fún mi gbogbo mi lówó ni. sọ̀rọ̀ pé mo ní gbéraga. irọ́ wọ́n sọ pé owó kọ́ ló jí pé mọ́tò ló gbé. ẹ dákun ẹ sí ò sí orí mo máa ń wóró owó tó méjèèjì àmì mi ò rójú um, àmọ́mọ́ ẹ ọmọ yín ah. ọmọ yín ni. o sì máa àmọ́ mọ̀ sí èrè èkó ni kódà àwọn ohun tó kó wálé òun lè mí á fáwọn èèyàn tí wọ́n ń ṣàdúrà fún mi kọjá lọ nísìnyìí ṣé ò sí. ọjà bọ̀ sí wọn lára ni. ẹ ó ti yé mi from your condition one can tell from the look òyìnbó àti dípẹ́ yín ẹ rà sà ṣé ẹ lè ṣe mí favour kan sà ṣé ẹ lè fún mi nọ́mbà ẹ. nọ́mbà mọ́mọ́ kò ní ẹ̀yìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ téèyàn pè sí ó ní ẹ̀yìn aago ọkọ òun ni kéèyàn máa fi bóun sọ̀rọ̀ béèyàn bá bóun sọ̀rọ̀ hmm, nọ́mbà ọkọ rẹ̀ ó ti lọ́kọ ni. ah ṣé o rò pin pé kò ní lọ́kọ. ẹ jẹ ta ló fẹ́. alábàríkà ni. ẹranko ni ẹ máa gbọ́ béèrè wèrè. ok sa ẹ sà ṣé ẹ lè ẹ lè fún mi ní nọ́mbà ọkọ ẹ. ah èmi ò lè fún ọ ó ti gbọ̀n jù. ẹ ó ní reason. ó dàbí ìgbà tí ọfẹsẹ ti tíráàpù lẹ fọmọlọmọ ni. àìjọ ẹ sà kò lè yé yín ó ní rísì ó ní rísì sà ẹjọ torí Ọlọ́run. ẹ o ẹjẹ àṣebà ṣẹ́rí ẹ̀yìn àbọ̀dé èkó tí mo á fáwọn ọmọ tí wọ́n kú wọn àyìn ẹ búrẹ́dì àti mílò kù ẹ̀jẹ̀ ń fẹ́ yín náà kẹ́gbọ́n. ẹ jọ excuse me please mílò please Sokoto, Sokoto, mílò excuse me sir please please ẹ sà ẹ jọ ẹ fún mi nọ́mbà ọkọ ẹ Ọlọ́run ọba mo fi bẹ̀ yín èyí tó ti dáná ọ̀rọ̀ yóò ní bàjẹ́ ẹ jọ torí lọ́rùn ẹ jọ ó wà very important ẹ jọ mo bẹ̀ yín ni. àṣé kínní yìí le kokoko ju bó ti mú yín. ó le jù bẹ́ẹ̀ lọ sá ẹ jẹ́ fún mi nọ́mbà ọkọ ẹ̀yìn. o tí e bá ṣe ti ẹ̀yìn ọlọ́run tó fi kọ́ ń lọ́rùn èmi ò ní fọ́n nọ́mbà. ẹ má bínú. wàá pa jùlọ torí àwọn eléré pẹtẹkí bí òkè màpò ìhun ò ní kú wọn. o ò ní síbí. ẹ̀rọ kó sọ wádìí síbí àtọ àbíọ́lá ń gbà náà. àyìn náà gbà pẹ́ sí àyìn ẹgbọ́. zero eight zero. zero eight zero seven seven. ah three direct wà náà. forty seven. Hm, wọ́n ti yọ tó hm. ẹ ṣe gan ẹ ṣe ọ̀tọ̀pẹ́. o pè lójú mi. what. ẹ wọ́tà kíná iná jọ tankú fún yín. kí ló ṣẹlẹ̀. kọlá pọ̀. ta ló iná ti tó èmi ọ̀ ta ló jẹ́ ọkọ. ẹ ọkọ àmọ́mọ́ ọmọ. àmọ́ ọmọ bẹ̀ ta òrèkèlè. Mm. Yeah, you're welcome. Wow. Sit down. Sit down. Ah, mo rí e. Kí ló ń As káàkiri? Àtìgbà tó ti wọnú compound ló ti ń rọjú. I am proud of you. You're doing well. Thank you. You're doing well. Thank you, brother. I'm proud of you. Thank you, my brother. I know. No, Àánú Olúwa náà ni mo ni mo rí gbà. Ọlọ́run ló ń ṣeré ọwọ́ ẹ̀. Àbí ah, adúgbò fọlọ́run. Adúgbò ẹ̀. Ṣé wàá right? Kí ni ṣé kò dẹ̀ wá stressful fún ẹ nígbà tó ń bọ̀? Nah, nah, just um, direction from one or two people, and I'm here. Yorùbá bọ̀ wọ́n ní abirẹ̀ náà ṣì náà I'm here. I know you are a smart guy, bad guy. Um, olùfẹ́ rí mi fọ̀rọ̀ kan tó wà very urgent. Can we talk about now? very important. Oh baby, you okay? Bá there, bèrè nǹkan tó máa jẹ. Kí ló fẹ́ jẹ? hold on hold on hold on guys ṣé ẹ mọ̀ra yín rè ni. ọkọ mi tí wọ́n bá ń wá ìkà èèyàn ẹni tó jókòó yìí tí wọ́n bá ń wá ọ̀dájú èèyàn mo ríre ni mo ríre ìwọ ìwọ ó tàn mí síjà ẹkùn ó rán mi níṣẹ́ dé tòrutòru mi á dà fún ẹ mo ẹlẹ́dàá mi á fi hàn jẹ́ ọkọ mi. àmọ́ mo máa má ṣe pé mọ́ i'm sorry ó wà lára nǹkan tí mo wá rí ọ̀rẹ́ mi fún ṣe understand tó bá mọ nǹkan tó ń ṣe mí ò tó ní ṣépè fún mi sori from head to toe package lọ́wọ́ i am finished má jẹ́ kí n sọ pé mo ti tán kò sí nǹkan i am so empty. gbẹ́dẹ̀ sọ. iná tó ń jó mi lábẹ́ aṣọ tó bá mọ bó ṣe ń jó mi sí ni ó ní mo fẹ́ wá ṣàlàyé fún ẹ mi àmọ́ mọ́ you need to tí kò bá ṣe kọ́lápọ̀ tó jẹ́ sábàbí ire fún mi ṣòro pé ó tún lè fojú ẹyin rí mi. ọ̀rẹ́ mi bàbá you know I'm not a bad person I am not. It's all baby. Calm down. Ah. káàdì ìtẹ̀múwá yìí káàdì ọ̀gá mi ní ló tọ́ téèyàn bá ní parọ́ torí gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. àmọ́ ọ̀gá mi tẹ́lẹ̀ fún yín káàdì yìí ẹnjìníà lẹ́yìn pé wọ́n ọ̀gá àti mi ò dẹ̀ ṣe ẹnjìníà olóṣèlú ńlá ni wọ́n ti gbìyànjú àti pé wọn kì í gbé ìlú ìtara bíi ní Cameroon ọ̀la Congo ọ̀túnla Amẹ́ríkà wọ́n ṣe máa lọ káàkiri nìyẹn àti bí ọ̀sẹ̀ mẹ́rin gan lẹ́yìn ọ̀tí sílé ẹ̀yin wa náà fún yín káàdọ̀ lè bí ó dúpà kan o. wọ́n wá ṣiṣẹ́ ìlú wa ni àwa pàdé wọ́n wá bù mí wé pélébé yìí wọ́n ní fi ṣèwé ìdánimọ̀ èkó mi. ọ̀gá wa ṣiṣẹ́ ìlú yín ọ wá ní ìwé gbèrú yín rè é. ẹ má tán yìí wọ́n ti lójú ìdára. tara ni kò sí pé abakọ̀ ẹ máa padà síbi tẹ́ ti ń bọ̀ ni. ilé padà ilé padà ẹ mi. ẹ ilé padà kí wàá lè fẹ́ kémi ṣe fún ibẹ̀ láàmú. ẹ ṣàánú mi ẹ bá ń wá wọn jáde ẹ bá ń wá wọn jáde. ṣé ẹyẹ ohun ọ̀gá tèmi tẹ̀ ń béèrè. kò kí n ṣọmọ kékeré o ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ní bẹ́ẹ̀ ni wọn ó máa pẹ́ wọn àádọ́ta ọdún. mo gbọ́dọ̀ ọmọ kékeré rẹ ni tẹ́mi wí. Ah. ẹjẹ wa ń bí ẹjẹ wa ẹ wá má bínú ẹ má bínú ẹjẹ wa lọ́dọ̀ yín ah, ìsànú mi kí tí ẹ fi sún lọ́jọ́ ah, ìsànú mi ẹ má bínú àmọ́ mọ́ ọ sórí o àmọ́ mọ́ ti sórí ibú ẹ padà wá. ẹ jẹ́ mi. ẹ bẹ kúta ẹ ní wọn owó ṣọwọ́ máa dùn. bó ṣe jẹ́ gẹ́lẹ́ ni díẹ̀ mi ṣe àlàyé fún mi kò fi kọ́kọ́ pamọ́ fún mi nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ alẹ́ ọjọ́ tí mo gbé dénú lé yìí mo ní kó lọ wẹ̀ ìgbà tó ṣáwà tán tó bọ́ síta mo rí ògo ọlọ́run láàrin mo rí wípé àlùbáríkà ọlọ́run ara ọmọ ìlú parí sí i ẹ̀mí mi ò gbádùn ara mi ò balẹ̀ bí mo ṣe rí bíi kí n ti débẹ̀ ni èmi àti arábìnrin jọ wà mọ́jú àjọṣeré nígbà tó di ọjọ́ kejì ni bàbá mi pè mí bàbá mi jẹ́ kó máa yé mi wípé àlejò kan wà nínú ilé mi lọ́wọ́lọ́wọ́ báyìí dádì mi ni mi ò gbọ́dọ̀ jẹ́ kó lọ wípé mo gbọ́dọ̀ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó ni ọ̀rẹ́ ṣorí bó ṣe ń wo arábìnrin yìí oyún oṣù méjì ló wà nínú ẹ̀. oyún oyún oṣù méjì. àmọ́ ọmọ ibi yọ̀mọ̀ jọ̀jọ̀jọ̀jọ̀ ẹ má fi nǹkan gbogbo ṣe ni. oníbàwò. ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òun lè gba ẹlẹ́gbà. nǹkan tẹ́nìkan rí tó ń bọ́ mú. lọ́jọ́ náà mo dúpẹ́ pé mi ò rí ẹ lọ́jọ́ náà torí pé tí bá rí ẹ ó ṣe é ṣe kí n má pàdé Kọ́lápọ̀ tó gbé mi dé bùtí ayọ̀ ó ṣe mo dúpẹ́ o ó ṣe ìwọ lọ́lọ́kọ́ tó tí mi tí mo jókòó ayọ̀ ó ṣe kọ́ mi. ah. Yeah. Kola, Kola, um, Kola, Kola. Ah. Um, I'm hot. I'm... You're hot. AC, you are hot. Wo, wo ẹ̀ jọ torí Ọlọ́run. Gbogbo nǹkan tó láyé mo fi bẹ̀. Ó lè bímọ kò gba ọmọ. Jẹ́ kí n jọ mo. Bímọ! Hmm? Ah! ah! Ah! Ah! Ó jẹ́ má ṣe hà kankan mọ́. Ẹ sà, Dádì. Ìwọ mọ̀ pé abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀. Ó ti di wàhálà. Òun sì ti gbàdé mú ní tiẹ̀. Ìwọ mọ̀ pé inú ẹ̀gbìn lọ́la ń gbé ni má torí pé wọ́n ń pè ní àmọ́mọ́ bẹ̀tá òun náà ní fàdákà àti wúrà tó sá pamọ́ sára tiẹ̀ inú ẹ̀gbìn lọ́la ń gbìn ẹni bá máa fara yọ́lá ó di dandan kó fara yí ẹ̀gbìn rẹ̀ kó tó lọ́la o. ẹ sàmú gbà mo gbà sá ọmọ dáàdi ẹ wò mí dáadáa ẹ wò mí ṣe lóore ẹ ṣàánú mi lọ́wọ́ tètè gbé dáàdi ẹjọ́ kí lọ́nà àbáyọ kí ni máa ṣe tí máa fi bọ́ lóko ẹrú ẹ ṣá ẹ wò ẹ wò ẹ wò ẹ sà kọ̀ǹténà lẹ́ ń wò kọ́ńtẹ̀ǹtì ẹ ti mt kò sí nǹkan kan mọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ ṣàánú mi sá sùúrù lọ tó wà nílẹ̀ ìgbà o sùúrù àti ìbẹ̀ ọlọ́run pé tó bá wà fi tó bí ọdún mẹ́wàá ó ṣeé ṣe ká tún ṣalábàápàdé irú ọmọbìnrin tí ayé wà lára rẹ̀ báyìí. ọdún mẹ́wàá ẹ sà ẹ bá mi bẹ̀ ọlọ́run bí akókó kú mú mi sọ́dọ̀ ọdún mẹ́wàá tọ́ntọ́n sa mo mo fẹ́ wà mo mo fẹ́ sápamọ́ sí mo mo fẹ́ rìn sí gbogbo ọmọ bọ́ọ̀ gbogbo bíbọ̀ nígboro kí n fẹ́ fi kún sa tèmi ti ta nìyẹn dáàdi ẹjọ́ ẹ má jẹ́ kó tọ́dún mẹ́wàá ẹ ṣàánú mi mo lè fẹ́ kí n sá sí ní tó bá fẹ́ kí n ṣe màá ṣe sá ẹjọ tó ìgbélé o bóyá kí n máa sun bí kí n máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì máa sí ẹ báyìí káyè mi ta ẹ ṣàánú torí ọlọ sá. èmi ò kí ń ṣe ọlọ́run rẹ gẹ́gẹ́ bí olùwàṣìṣe fi hàn mí mo ti sáré. ah ògbé dáàdì dáàdì ẹjọ dáàdì ẹjọ ẹjọ àdébà yìí káyè mi dáàdì ẹjọ.